وكل بدعة ضلالة أتبعكم الله سبحانه إليه يوصل في عنوان في دعا فلا تجدوا عليه إليه تنسى يوم الجديد ومود الدين من وصول شوال ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ọdún ìjọ èyí السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú àná ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú nínú kìtàbí ìjáàmì àìdáyà ní ìlú wọ́pẹ́lì kíláà ti ń sọ nípa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìmọ̀ àti ọlá nípa fún mímọ̀. ibi tí akéwòdé nù síra yìí láti bí ọ̀sẹ̀ méjì sí àtiwọlé padà lẹ́yìn Ramadan. òun náà ní báàbù hamdi suhal wàlẹ̀ ilha fi talabil ilm wàzámi mamun amin. ẹnu ọ̀nà tí sọ nípa torí yìí tó wà fún kéèyàn máa ṣèbéèrè àti ìtakú nínú wíwá mímọ́ àti ìbáwí tí ń bẹ fún nǹkan tí wọ́n kọ̀ nínú ìbéèrè. níbi tí a dúró ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ní ọ̀rọ̀ wà gbọ̀nùmọ̀nà àti Sulaiman ibn Yasar táwọn méjèèjì sì sọ yìí pé husnul masalati nisful ilm ìbéèrè tó dáa ìlàjì ìmọ̀ ni bó ṣe jáde pé wà rìfù nisful ilm ìfarabalẹ̀ ìṣe ìlàjì ìsẹ̀mí níbi tá a ti gbé lónìí òun ni béèrè tí wọ́n fi al-Asma'i rahimahullah wọ́n ní wọ́n fi léèrè pé olùmọ̀nìyà ṣùgbọ́n o. ìmọ̀ nílùta mọ̀ nílùta. ìmọ̀ tó ní yìí ló ṣe rí. tọ́ àbá ní ìmọ̀ tí mo ní yìí ní pẹ̀lú ọ̀pọ̀ béèrè mi ni ẹni pé àwọn yorùbá náà máa ń sọ wọn ní oníbèrè orin sínú ọ̀pọ̀lọpọ̀ béèrè ló jẹ́ kí n rí ohun tí mo rí nínú mọ̀ yìí wọ́n tẹ̀lé kó fi lè hikmata aṣáruda àti tí mo fi máa ń gba ọgbọ́n èyí tó ṣe pé tí n bá tètè mú ọbẹ̀ sámọ́ mi lọ́wọ́ tí wọ́n bá ní sàlákọ́fà. òun níbi kéèyàn sọ nǹkan pàtì ẹ mọ̀ pé ìṣesí tí àwọn alága ni wọ́n ti máa ń mú oyin nìyẹn oyin má ti sámọ́ ọ lọ́wọ́ àbí ọmọ lé ẹlòmọ́sẹ̀ tíṣẹ́ ní aṣọ pé ká máa pa pé bí ẹ bá ti pa dá síbẹ̀ ní ládàá rẹ ti máa mọ̀ sí. nítorí ìwà pálapàla tó wù ní gẹ́gẹ́ bá tó sọ̀tọ́lá ti ṣàlàyé ẹ̀. kìí ṣe gbogbo èyí tí àwọn atọ́nidẹ́lẹ́ bọ́ máa ń polówó yẹn o. gẹ́gẹ́ ó ń ṣe àlùjọ̀dún kíndé kan tó bá wà tó lé ó lè jẹ́ ọmọ rẹ̀ yẹn kìí ṣe yẹn. ìjọ ọlọ́run ni a máa pa pípa súnlẹ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn náà ní ipa nẹ́bí sallallahu alaihi wasallam ń sọ nípa ọmọlé. nígbà tí ọlọ́run bọ́ bá dẹ́ta sọ fún iná níjọ ní kálọ̀ ní kúnnà yà nẹ́rù kú ní ìdárùdà. nígbà tí àwọn kẹfẹ́ rí pèsè pèrò tí wọ́n láwọn àwọn òrìṣà wọn lọ́wọ́ nítorí wípé nàbí ilá Ibrahim alayhi salatu wassalam. kó fi àáké làwọn wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ agbé àáké kọ́ ìtọ́dàgbà jù láàrin ọgbẹ́ kan ní kí wọ́n bí àgbàlagbà ó yẹ kó lè dáhùn bí ọmọ kéékèèké rí àwọn àbúrò yóò lè sọ bí rí ń gbà rí ni ń bàbá o tí ò lè wúlò fún yín tí ò lè ní yín lára wá ń àwọn ò pé ìdójú ti ti kan àwọn òrìṣà ṣùgbọ́n àwọn gbìjà wọn ṣùgbọ́n àwọn òsà wọn ò kú lè sọ̀rọ̀ yìí. wọ́n bá wò pé kí làwọn ò fi gbìjà wọn lọ́dà wọ́n dá lẹ́sìn wọn lè sútọ̀ wọ́n wá fi kànlẹ̀kànlẹ̀ ju nàbí ìlà ìbọ̀rọ̀ àti àlùsọ̀lá àtọ̀sọ̀lá nínú náà yìí. gbàtí ọba adẹ́dàá wa pàṣẹ fúnná ìfẹ́kùn náà yà náà rògbò ní ìbárúdá ọlọ́run la sọ pé rẹ ná tó ní ìbáàdà ní tútù wọn ló tútù débi kó tútù fẹ́ máa mú àdébí Ibrahim alayhi salatu wassalam ọlọ́run tó dáa padà pé wọ́n salaman ala Ibrahim tótó tí ọmọ ajá la fi afa nàbí Ibrahim alayhi salatu wassalam gbàtí náà wá kú tán inú dábàá tó ń lọ fún fẹ́ iná yẹn kó fi jò àwọn kala ní ọmọ ilé pẹpẹ òfin kan ilé sún ni gbogbo èyí táwọn ti gbé magbẹfẹsọ àwọn ti máa ń polówó ògùn tọ́lé-tọ́lé àti ògùn sọyè tọ́ máa sọ̀rọ̀ aláǹtakùn yóò gbà á ìlú aláǹtakùn yìí náà ni aláǹtakùn bẹ́ẹ̀ kéèyàn tó fi mọ ááyà kéèyàn tó fi mọ ọlọ́wọ́ bọ́ba dẹ́dà látàrí pé gbogbo orin sẹ́yẹ́yẹ́ táláǹtakùn bẹ́ẹ̀ fi lògbèsè ayé ní mẹ́lára rẹ̀ abẹ́rẹ́ ń bẹ lára rẹ̀ òwú ń bẹ lára rẹ̀ ó sì ń ṣe produce òwú yẹn ni ègbé ọbẹ̀ lọ́ra tọ́ba sì wàá kọ́ ilé tá a wí yìí tán mo ti fúyẹ́ tó lẹ́yìn afẹ́fẹ́ ọ̀rọ̀ ọ̀rùn láti sáré tu kábẹ̀ àtúfà afẹ́fẹ́ tọ́ba lágbára ìwọ́n kẹ́ tó mú kẹ́ yọ̀ọ́ máa tẹ̀lé ọ káàkiri ọlọ́run yẹn lè sa yọ sàbò yẹn lójú kẹ wá irú òkú wo lélẹ̀ wọ́n yẹ ká fọ́ ọlọ́run ọba alákàrà alágbàfọ́ mọ́ nígbà táwọn wá gbé dé nínú ọba máa torí sí ẹlòmíì ọba fúnra kẹkẹkẹ kí ló dé òun fẹ́ pa àwọn alágbàfọ́ yẹn ni wọ́n ní máa ń fòsì sínú ilé wọ́n láwọn àlejò tó kẹ nílò wọ́n láwọn àjẹkẹ wọn ni. ọmọ lé yẹn ẹ̀rí tó bá rí esu bí tí mo lọ nìyẹn tó bá rí esu báyìí ẹ mọ̀ bí ó sì sin esu yẹn tẹ̀gbẹ́ mímú tó máa mú mímú ìdí fọ́ lára ni torí tó bá fu esu yẹn lára esu ó bò àwọn esu ti máa ń jáde lálẹ́ ihun tó ṣe yẹn ọ̀sà lákọ́fà rẹ̀ ni bí tí mo lọ nìyẹn èdè pé ọ̀là kọ́fà lọ́wọ́ àgbẹ̀ o ẹ̀kọ́ lákọ́fà o wọ́n lè papọ̀ mọ́ kọ́fà tí wọ́n lá ṣùgbọ́n sàlá kọ́fà ilé èdè lárúbáwá ọ̀sà pàṣẹ. àbáyẹn wá ní mo rí mo sí mo rí túbọ̀ bìkátàrà tuntun áálí pẹ̀lú ọkọ̀ béèrè mi wọ́n sàlákùfín àti ìgbọ̀nsá ṣàrúdà àti bí mo ṣe tètè máa ń jágbá tì ọgbọ́n tó ṣe kó lè sá mọ́ni lọ́wọ́ bóun ni ó ṣe sá ọ yẹ kí n kọ́ ni kí á ní sáré sí gíní o màá sáré jọ̀ọ̀jẹ̀. láti máa sọ wípé akẹ́kọ̀ọ́ gidi ọ yẹ kéèyàn ní múlù sàmù lọ́wọ́. eléyìí ọbẹ̀ lọ wọ́n sáré sàmátà rẹ̀ ìyẹn ni wọ́n pè ní alẹ́ hikmatu sharu ìmọ̀ tó lè sárọ̀ téèyàn bá tètè tù. wọ́n lè tètè máa ń já àwọn nǹkan mẹ́yẹ pàtì alhikmata sharu mọ̀sẹ̀ ní mọ̀sẹ̀. gẹ́gẹ́ bá a ti wọ̀ ẹ́gbẹ́ mọ̀ ọ̀hún fi rọ́ ọ̀rọ̀ wọ́n mọ̀ ọ̀kú ti máa kọ́ ọ̀rọ̀. yóò dé ẹ bá há sórí ìdílé àkáyè tí ẹ bá ti ń sùn téèyàn jẹun èyí tó súnmọ́ ní kọ́ padà sálọ̀. bó ṣe jáde pé òun ní ìyàbá sàkọọ́lẹ̀ rẹ̀ ìyẹn máa ń rinlẹ̀ ọbẹ̀ yìí pé nínú kẹta lè sọ fún àfa yẹn fi ń ṣe tàlá kún fún àlẹ́hẹ́kímà òun náà ni pé yọ sáré ṣe kíni o yọ sáré dè mọ́lẹ̀ kò má sàlọ̀ pé wọ́n máa lo gbólóhùn ṣàródù yìí fún mi ìràkúnmí tó kọ́ mọ́ yẹn lọ́wọ́ tó wá káàkiri ìdíwọ́n tá a fẹ́ lòun náà ni à ń sọ nípa pé ìmọ̀ àti ìbéèrè nǹkan tó dáa pọ̀ ní àpájù lè béèrè nípa ìmọ̀ ẹ̀sìn tí ò bá yéèyàn. asaru mi tún nìyí muhammadu bin ma'in rahimahullah wọn ni abdulaziz bin umar bin abdulaziz rahimahullah wọ́n sọ fún mi báyìí pé. màá ṣe é ìlà òkòdì àlùmí nínú ìlà àṣìyá àkóńtì àtàṣí àlàáfíà tọ́ káwa náà fi lè sọ̀rọ̀ àlàáfà fi ń gbà kéèsì ìsìnfààrí làbá ń sè. àfààní máa ń ṣe ìwò kò sí ìfẹ́kàn. ìlà wọ̀kọ́dé àlékùnmí dúró àfi kí n sábọ̀ díẹ̀ nínú nǹkan. ẹ̀gbọ́n lọ́n sàánú ẹlòmíì. ẹ bá ń sọ̀rọ̀ ń pa mọ́lémọ́lé yóò sì tún máa kó àwọn mọlẹ́mọlẹ́ níṣẹ́ wọn. ìbísẹ́ báyìí wọ́n lẹ́kọ́ yóò di bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa kẹlékẹlé a tún máa ṣàlàyé ẹ̀ fáwọn ènìyàn. ẹtún mẹ́nu bá ọ̀rọ̀ kátàkárà mi a tún máa sọ pé báyìí nílé ìṣèlú tẹ́ ẹ bá sọ̀rọ̀ báyìí. àbáàdé bọ́rọ̀ òun ṣe nìyẹn kò sí nǹkan kan ẹ̀ là wọ́kọ́ ní àlè àti kí n mọ nǹkan kan nínú gbogbo ohun gbogbo illa àṣìyà àyàfà àwọn kankan tó ṣe pé kóńtù àṣàhì àti àṣàlà àǹkà mò ń tijú láti ṣèbéèrè nípa rẹ̀ fọkà bí rùtù mọ wá dàgbà lórí bẹ́ẹ̀ wọ́n fi já jàhálà tó hà àìmọ̀kẹ́mọ̀kẹ́ nǹkan yẹn dẹ̀ tù lára obìnrin gbẹ́sí tó ní sàkọ́fà yẹn sáà òun tó ń pè ní sàkọ́fà òun náà ni kéèyàn mú díẹ̀ díẹ̀ tó nǹkan wọ́n gbé òyìnbó kalẹ̀ èyí tó gbòòló ń bá rẹ̀ wọ́n gbé lárúbá kalẹ̀ ó ń bá rẹ̀ wọ́n tún sọ faransé ó tún sọ wọ́n sọ yorùbá ó túmọ̀ wọ́n sọ haúsá ó ẹ̀yin kò ó jilẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n sáà ti ẹ̀ mọ́ kristo nínú ẹ̀ wọ́n ń pè ní sakọ́ọ̀fà nǹkan òun lajú nìyẹn lómi jáde pé èèyàn kan là máa ń wé mọ̀sákìkù àbẹ̀ mọ̀sákọ̀ òun àrọ́jò ló mọ̀sákọ̀. tọ́wájá ní pé ogbó òlu òun la fẹ́ rí àgbọ̀dọ̀ pé ní bálọ́dún mọ̀sákọ̀. ẹ sọ pé ìlú yẹn kọ́ láwù àdọ́rọ̀ wọ́n lajú wọ́n lajú bọ̀ ẹ lè rí ìsàkọ́ fàfà wọn àfààní ihun tó wù ọ́ kàn lè mọ̀ òun lè inú òun béèrè obìnrin àgbà òye dáa lérò pé ní òun mọ̀ nǹkan kan ọ̀kẹ́ mẹ́ ó sì béèrè ẹgbẹ́ yọ ọkẹ́ máa dá sí gbogbo ẹ̀ lọ́ní kàbáyì kàbáyì kàbáyì àfi ohun tí mo ti jú ti béèrè lórí ẹ̀ ọ̀kẹ́ bí ewu tó mọ wá padà dàgbà wọ́n fi jẹjẹ ẹ̀ lẹ́tọ̀ọ́ ó sì wá wà lára mi àìmọ̀kẹ́mọ̀kẹ́ nǹkan yẹn. nínú àwọn àtàrù mi wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àyìn kiri ní ọ̀nìkan lè àlẹ́ yìí rọ́bì ọlọ́ọ̀bà àní. أنزلتموهن من قبل أن تصيبوهن لا يخاف عبد إلا ذنبه ولا يرد إلا ربه ولا يستحيي جاهل أن يسأل ولا يستحيي عالم إنه يعلم أن يقول الله أعلم الصبر من الإيمان بمنزلة الرأس من الجسد ولا خير بجسد لا رأس له ولا إيمان لمن لا صبر له عكرمة رحمه الله wọ́n ní Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ló sọ̀rọ̀ yìí fún mi wọ́n ní kamsun àwọn márùn kan wà ìfàgùgùn ẹ sọ wọn ẹ ha wọn sórí. wọn lọ́rọ̀ kí bótumìlì ébi la lè àǹbọ̀ ìtumù hón nàmi nkọ́bùlà àǹtùsù ìbò hón. kódà kẹ́gùn rà fún mi kótó di pẹ́ẹ́rí àwọn ọ̀rọ̀ márùn-ún tá a ní kẹ́ hajj. ẹ sanwó nù ẹ sáfù láti wọ́rọ̀ mara rẹ̀ yìí. àkọ́kọ́ nọ̀rọ̀ ònìpẹ̀lá yàtọ̀ àbọ̀ àbùdùn ẹ̀là zamba ẹrú ọ̀gbọ́dọ̀ máa bẹ̀rù kẹ́kẹ́ àfẹsẹ̀ rẹ̀ èyí tí pa ara rẹ̀ ò lómi mọ́ ní. tọ́wọ́ àdéhùn ẹsẹ̀ lẹ́ta wúlò ẹ̀kẹ́ náà ẹlòmíọ́ lè máa kà sí gan ṣùgbọ́n sẹ́ ẹni tó bá jẹ́rú ọlọ́run kò gbọ́dọ̀ máa páyà nkẹ́kẹ́ jẹsẹ̀ rẹ lọ àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ kejì wala yarju illa rabba ẹrú òsì gbọ́dọ̀ máa rẹ̀ kàn àyàfi ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọ̀dọ̀ bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀dá wọ́n lè jẹun níta máa wọ́n dẹ̀ lóde ó ṣe promise yóò promise ẹ̀ kò sí ní onímúlẹ̀. ṣùgbọ́n lọ́wọ́ bàbá dẹ́dà òun ni láyé òkúlẹ̀kúlẹ̀ ní àn èyí àlùkáwà ẹ̀. ọ̀rọ̀ kẹta wọ̀lá yẹ sáhì jáhìlún àdìyẹ́sàl. aláìmọ̀ọ́ká gbọ́dọ̀ tìjú láti ṣèbéèrè ẹ̀rí pé ní ẹ̀ bá torí ìgbà yìí tó á bẹ́ẹ̀ tó sọ ọ̀rọ̀ kẹta nìyẹn. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wala yastahi alimun illam ya'lam ẹni tó jẹ́ olùmọ̀ kò gbọ́dọ̀ títí illam ya'lam tó wáyé pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kò mọ̀ àni yaqula Allahu a'lam kó gbólóhùn Allahu a'lam nígbà ọ ẹlòmíràn fẹ́ wí mọ́nì. wọn wa wà ní akárò pé ẹni ọba bá dáhùn gbogbo ìbéèrè tí wọn béèrè wọn bú wọn mẹjìlú ni. torí ọba ya wèrè ni wọn yẹ kó tó ti pàtà sọ. gbogbo eléyìí sọ yìí ah ẹjẹ lọ tún kíní wò sí dáadáa o. òun ló fà ní àwọn àdìmọ̀ wọn tó gbajúmọ̀ yìí pé mọ̀ ẹni ọba wí gbólóhùn mi mọ ó ń tọ́ òsì kó dájọ́ wá lẹ́nu yẹn sẹ́wọ̀n pé kọ̀sọ́ yín sóògùn ọ̀dọ̀ ìjòyè sí ní ìrújú. mélòó wá ní wútọ́ kàtó ìwà gbogbo ẹ béèrè gbogbo ẹ bá mi máa bẹ gbogbo ẹ nígbà yín lóhùn mi báyìí. Ah. Ah, àwọn yẹn ti alúnẹ́kà mi bá lóṣù sáláwọ̀ dáhùn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn yẹn ti alúnẹ́kà wọn máa wá béèrè àtẹ́bí léèrè ọlọ́ọ̀lọ́ọ̀ ọjọ́ ọ̀rọ̀ mẹ́rin ọ̀rọ̀ karùn-ún òun ni pé wọ́n sọ́ọ̀bùrù mínàlì ìmán sùúrù wà nù gbàgbọ́ bimanzila ti ra'asi mínàlì jasad ipò tó rí wà sára ni sùúrù wà. báwa náà ti rí pé ọ̀la khairu fi jasadi la ra'sala kò sóore níbi ara tí ò mú tí wọ́n bá bẹ́ orí èèyàn tó ń sì tún wá nǹkan yẹn wọ́n kàn sáré gbórí rẹ̀ lọ nìkan náà à ah. nígbà tí èsì pé wọ́n gé orí ìyàwó lórí pupa ẹ̀sìn wọn ni wọ́n máa ń gé orí wọn wọ́n máa ń gbórí wọn ìmọ̀ ń gbòòrè fún wọn òkè ń orí iná ni wọ́n gé àwọn èèyàn máa rí bí ikú gé kò sí gé atẹ̀lé máa ń padà ń dò iná òògùn ni wọ́n lè ka ti wá títí alóde rí báwo ìdáyé gbà ní ọmọ ọmọ akọ bí ọmọ rẹ̀ obì wẹ́lẹ́wẹ́lẹ́ jẹ́ kó pe náà kó so pọ̀ báyà fa ó lu òkú ọmọ lọ lé àwọn míì tó máa wá díẹ̀ nítorí àwọn fi bẹ̀rù àwọn ọ̀sẹ̀ ìfẹ́ àwọn náà ń ṣe kí sàtó gbùlù bí báyìí náà àwọn náà tó wá di ògùn tiẹ̀ náà kí á ah, ní tẹ́nìkan bá ba adé lẹ lómi tó ti ṣe kéde o ó ti bẹ̀rẹ̀ tiẹ̀ ó kó ó kó bí bá tẹ̀rẹ̀ lọ lé. ṣùgbọ́n orí bẹ́ẹ̀ òun làwọn eléyìí máa ń gé àgbà ogórí rẹ̀ wá padà dá padà mẹ́ à fóun ogórí gidi kárì ẹ̀rí pé òní padà kò sóore lára bí olórí nù ọlá ìmọ̀ ẹni mọ̀ sọ̀bùràlà ìmọ̀ ẹ̀là sọ̀bùràlà kò sí gbàgbọ́ ẹ̀rí pé òun àti sòrò ọ̀rọ̀ mara rò ní. ẹ̀rí níbẹ̀ ìwọ̀n tá a nù rẹ̀ wọ́n ti pé wọ́n la yẹ sàyé jahilun àníyàn àyè ìkẹ́ lọ́rọ̀ márùn yẹn. kẹ́ni tọ́jà láìmọ̀ kan wọ́n má fi tijú o má fi ṣèké ni. táwọn ká ṣe wọn á níwò pé kí ni yóò yé mi kí wọn máa mìírí lásán ẹwọn tó mọ sọ́n jẹjọ kí wọn bá yé ká sọ pé òye kò níbi kí ẹ kà máa mìírí. látọ̀dọ̀ àlèmọ́ mi ṣọ́ àdé rahimahullah wọ́n ní àdé ibùdó àbí dọ́ọ̀lì ọ̀dí ọlọ́ọ̀bù tààlà wọ́n sọ báyìí pé. kúrú àní àwùlá ìkàlùmọ̀ ọ̀nà ọ̀rọ̀ ṣẹlẹ̀tùn fi ìnà ìmọ̀bíyá ṣẹ́ta àǹtà ìtìmú òhùdàm tẹ̀lùkù láàyè ju àdùn ìlà rọ̀gbà ìlà yàkọ́kù ìlà dàmbà ولا يستحي إذا كان لا يعلم أن يتعلم ولا يستحي إذا سئل عما لم يعلم أن يقول أعلم ذكر تماما خبر مثله nítẹ̀síwájú ní àlàyé asáru yẹn. Al-Imam Ash-Sha'bi rahimahullah wọ́n ní Ali ibn Abi Talib sọ fún mi pé ẹgbẹ́ àwọn gbólóhùn yìí lẹ́nu mi o. ọlọ́wọ́rọ́ hàìsùn fìhín nàìjíríà kódà tẹ ẹ bá gbé nǹkan ẹ̀gùn sẹ́ni àjò tó lágbára rọ́hálà ẹ̀rí gbogbo ní kínní ọmọ ní ṣìkà yàtìlì kẹsìrọ tó rẹ. tẹ́ ẹ bá gbé nǹkan ẹ̀gbọ́n yìí ṣe ìrìn àjò tó pọ̀ àtà àgbẹ̀yìntòmù ní ìgbà fi ìrìn àjò yẹn débi pé nǹkan ẹ̀gbọ́n yìí padà gbẹ ó rù ẹ̀hẹ̀ lápútọ̀pù lógo ẹ̀ bí ìdógógó bọ́rọ̀ yìí ti tó àwọn ọ̀rọ̀ márùn yẹn náà ni o àdìlà ayélujú àgbo ilẹ̀ arọ́gbà ẹrú ọ̀gbọ́dọ̀ rẹ kankankan ju ẹlẹ́dàá rẹ lọ ìkejì wọn láyà káfọ ilẹ̀ adàmà òṣùgbọ́dọ̀ páyà kankan jẹ sẹ́ rẹ lọ olóòfà ń gbà tí a fọwọ́ abdullahi bin ọ̀sùnmọ́ di ọlọ́run tẹ̀lé àjù tí ọ lọ bá tí wọ́n ń ka tẹ̀sídéwù lọ́lọ́run lọ́rùn tó mọ́kálásí mọ́kálásí àtẹ̀lé ìjọba ọlọ́lọ́run àyọ̀sọ́lá. láti pẹ́ tó ń kẹ́kọ̀ọ́ sọ fún wọn náà ní wípé ẹ̀sẹ̀ ilẹ̀ bá máa ta èyí náà ń ṣe ìgbọ́dọ̀ mìíràn kábírù mìíràn hálìlú mìíràn gẹ́gẹ́ bí láyé lọ́la ọgọ́rùn-ún ẹ báwọn ní sunjú ní bá ń ṣe àwọn ẹlẹ́sìn sunjú wọ́n wà bẹ́ẹ̀ báyìí gbòòrò lẹ́jọ́ jímọ̀ wọn làwọn lọ záwì yá àtọ́níjà ọ̀rọ̀ mọ́kànlá àtọ́ní méjìlá gbogbo ọlẹ́dún bára wọn fà wàhálà wàhálà ìbọ́lọ̀ fídíà ti rí nìyẹn o ẹ̀rí bá pé alihaku nìyí wàá ìdúlá ẹ̀dá àdá alihaku wà nùrù والبدع والشهوات tàbí ká sọ́kọ́ àṣùbọ̀ àádùn ọ̀ṣẹ́ ọ̀wà gbogbo àwọn ẹlẹ́yà àwọn ọdún náà wọ́n máa máa pọ̀ ní. àwọn ẹlẹ́sìn súnfí wọ́n pẹ́ ká láàrin ara wọn. ẹ láwọn míì wọ́n lè ní ti jà níyà làwọn wọ́n máa bá wọn fa wàhálà táwọn kàdìlíyà àwọn kàdìlíyà àwọn jàǹfààníyà wọ́n lè ní aláfẹ́wọ́ làwọn kí ló bá wọn ni wọ́n máa ń so tí wọ́n bá ń ṣe patí tí wọ́n pè ń bọ̀ lójú. ẹ̀rí lóbi jẹ́ gbàgbọ́ lẹ́mìnà sódì ọjọ́ lọ́sẹ̀ láti tó ń sọ́jọ́ yẹn náà níbi ẹ máa ń sírò ẹ̀sẹ̀ yìí ṣùgbọ́n mò ń fi dá yín lójú pé ìtẹ̀lé yín dẹ̀ ṣe fọ́lọ́wọ́ ọba kẹ̀kẹ́ òní pẹ̀lú mẹ́. ọ̀gbìn ẹrú tòótọ́ kò sí mú gbọ́dọ̀ máa fáyà jẹ̀ṣẹ̀ rẹ̀ lọ ìkẹta nínú ọdún àti ìdàlú mo gbọ́dọ̀ tíjú tí ọba bọ nǹkan àdìyẹn tó àlìlà kọkọ àwọn ọjọ́ àdàgbàjára òkú ẹ ní láàmú yìí lọ́wọ́ àwọn ọmọ olóṣùkú àti èyí máa dá sàkàtà mọ́ sọ́dọ̀ wọn máa ń pín owó òṣèlú sẹ́sọ̀ fún àwọn ọmọ olóṣùkú kí wọ́n gbà àwọn sì ti bàlágà lọ́dọ̀ àwọn ọmọ olóṣùkú àwọn ọmọ làwọn bò wọ́n sọ pé kálukú náà gbọ́dọ̀ jáde o ẹnìkan ò lè bẹ́ẹ̀ nìkan gba kíní tó wà ń lẹ̀ yìí o wọ́n níbẹ̀ ni aláṣẹ nàìjíríà lọ́mọ àlóhùn bẹ́ẹ̀ háwò yàtọ̀ fún àwọn ọmọ ló tún kú. àti pé wọn láàyè ń sàhí ọtí gbọ́dọ̀ síjú tí wọn bá bí léèrè kankan tí wọn mọ ọlọmọlẹ àrẹlẹ kọta gbogbo yẹn kódà ó bu àpọ́nlé fún yẹn gan. téèyàn fi mọ̀ yí gbogbo ohun tó ń mọ̀ eléyìí ò sí mbẹ̀ àjá tó kó mọ̀ ló tí o ti wá wa rí torí bẹ́ẹ̀ gbogbo àdá jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀yà sọ láti máa ti tàjà rògbò alàlùfàtì wa. kódà tó ń kẹta mọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ aṣáájú wa àwọn ẹni ṣáájú rẹ̀ ta sọ fún tí wọ́n bá wà ń kalẹ̀ báyìí tí wọ́n bá ń béèrè béèrè báyìí èèyàn máa wò pé nìkan là fáàgbà yóò dọ́gbọ́n máa tó lọ sí sáwọn ẹ̀yọ́kú lẹ́nu àwọn ọmọ ìdíkìlẹ̀ ní lẹ́sọ̀ sí. wọ́n máa padà rí ah, bóyá àwọn padà lágbára tí kẹ̀kẹ́ wà lọ́dọ̀ rẹ̀ yóò àtẹ̀dá àwọn ọ̀gá rẹ̀. àpá jùlọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fásitì ọgbà kí apá àpèyẹ wà wá àgbà. mo ní pé kí wọn náà kó o ti kẹnu ọ̀pá jùlọ wáyé pé tuntun páàpù lọ fẹ́ sùn. ilá ìdá àrọ́tà àǹtukọ̀ lìlà tó wáyé pọ́n fẹ́ fi taklid wọn là bùdà mi zikiri dálíkà lè àlìm àlìmọ̀kọ̀lá wàá sọ ilé yẹn pé ok ẹnì kẹ́kẹ́ sàdédé béèrè ni wọ́n ní èèyàn ọba bárùn àlàǹsà rè pé àlùmọ̀sùgbógù lèèyàn nígbà tí yẹn sẹ gbèsè yókù lọ́wọ́ lẹ́yìn kan ṣe fún jọ́yìn yẹn nìyẹn tó bá sọ yẹn nìyí mọ́ fún. ìgbà tó ti rí pé ìwọ ò lágbára àwọn abẹ́ ṣe tàkìlìdù ni ẹ ọ̀ tẹ́lẹ̀ máa dáhùn lérí fún un. àwọn kan wí ni pé àṣírí inú tèmi ọ̀rọ̀ tí wọ́n lọ àwọn sọ bọ́sọ̀nù. sùlùmù tó gbọ́dọ̀ máa lò gẹ́gẹ́ bí sùdẹ́ǹtì nìyẹn. ó rí kọ́sẹ́ni ní ó mọ mẹ́nu pé gbàdá lọ tọrọ bá dójú ẹ ọkọjá kọka lólu. wàá ìlà kan sọ pé wallahu a'lam àbí ẹjẹ ká bí àwọn afá wa ọ sọ yẹn dẹnu àkọlé bọ ìyá tàwa dùn lẹfọ ẹ nìyẹn torí ẹsẹ ayérayé ni ọ̀rọ̀ kátà ẹsẹ ayérayé yóò sì padà dẹni tó ṣe yí pé àwọn èèyàn ní nígbàkànlé ń pa rẹ̀ wọ́n. ẹ má máa gbọ́ ẹ má máa gbọ́ dájọ́ ìsìn nípa lọ́jà bá wí ní ìsìn náà padà ju bí séèkì lòún ṣe lórí ẹ̀yẹ o. bí ọba ti bí ọba ti yé kọ́ ọ bí òye kí wàhálà kankan bẹ̀ ọ̀rọ̀ kẹrin nìyẹn. mo ti pé tí wọ́n bá bí yẹn léèrè ohun tó yẹ ọmọ àníyàn kú lálẹ́ àìlọ́ kí ẹni mi mọ̀. wọ́n wá nínú asáàrò mi tí wọ́n ti lọ fi ṣe àlè ibùdó àbí tọ́lé rọ̀dí ọlọ́run tọ́lẹ̀ ẹ̀ kò lè kórè náà. kórè náà ti lè haiba bí mi lè haiba alìṣìyàwó mi ṣùgbọ́n. tọ́ ó ti wọ́n fi bárẹ̀ alìhaiba kéèyàn ní ìbẹ̀rù láti má ṣe béèrè ohun tí ò lè mú. wọ́n fi ba rẹ bilkhaiba ìpàdánù ní pẹ́ńpẹ́ o òpó lè yàn bàbọ̀ láàyè ọdẹ wò mí kí n bí o sáàbì wá ní kíní yẹn ṣùgbọ́n ojú wọn yìí ọ̀rẹ́ rẹ wọ́n máa wo lẹ́lẹ̀ ni àyà kún wọn fi ṣe kalẹ̀ wọ́n sì máa wo lẹ́lẹ̀ torí wọn gbọ́dọ̀ gbójú báyìí kú dẹ́sí kú bọ́jú lẹ́ẹ̀lẹ́lẹ̀ ẹ̀fẹ̀ lè máa ka irun mú wọn àbí kẹrin wọn fi. wọ́n máa tẹ bàtà àpamọ́lẹ̀ káàbọ̀ n'afọ lulẹ̀ ẹ má bínú sáàgì náà fẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa àgàgà ó tún lè lọ́ọ́ gajà fà lọ ìdájọ́ bàtà rẹ̀ mọ́lẹ̀ ní ọba dojú mọ́lẹ̀ ó ti gbà ó ẹ má bínú sáàgì tọ́gbà tá a fà tẹ́lẹ̀ tí mo bó mọ ó sì kiri máa rẹ̀ rẹ̀ kò túmọ̀ bínú kò túmọ̀ kò torí sọ ọdẹ lómi òfin bu yẹn garagara yọ ya yẹn lẹ́nu kéde kó àtẹ́tì sọlọ náà sẹláwó yẹn sáwàdà bẹ̀sẹ̀ wọ́n ti mí tiẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ ọ̀yọ̀ wa yọ̀re pàpà jùlọ ẹni tí èèyàn ń kojú àpẹlẹwò láwùjọ wọ́n á lè fẹ́ yà bọ̀ níwájú dàbá yìí gbogbo àwọn obìnrin oní bisikíìtì tí wọ́n ta gúgúrú ráàdíà oní gúgúrú kúkúrú ráàdíà ó wá ní à nítorí pé àwa òun sọ pé ká má jẹjẹ kújẹ láwọn á ti yọ̀wá yọ̀dé pẹ̀lú ọmọ ẹlẹ́pà àbáfẹ́ rẹ̀pà ká rẹ̀pà máa bá kádàrà rẹ̀ lọ nígbà tí rẹ̀pà náà. sọlọ́bí láì pé òjijì ọlọ́run sallallahu alaihi wasallam káyíta bẹ̀ tí ìrẹ̀ bá rí wọn lẹ́yìn náà ọ̀gbọ́n náà tó wà mọ̀hábà rẹ̀ wà ní òní bẹ̀rẹ̀ ẹ̀rí pé ń jọ́ tó kírun ọ̀sán làǹsàrè náà jọ́ ní méjì náà lójú tó fi sálámọ́ ẹgbẹ́ kálukú ọ̀bọ bá a ti ń béèrè bóbi ẹ̀fọ́ àlùkò sálá kìí ṣe yọ̀wá yọ̀rì sọlọ́lọ́ọ̀hún àlùsálá kìí ṣe yọ̀wá yọ̀rì tí ọ̀dẹ́ bá jẹ́ àfa àdúgbò tí òjò kọ́ ọ̀rẹ́ onítùmọ̀ ládùúgbò nìyẹn. ẹgbẹ́ àlàáfíà onórí sáájú ó àkíní sọkò kí o bá tí o sì ṣàwàdà o ẹ̀gbọ́n tó máa fẹ́ tọ́ bá ti fẹ́ gẹ́ ọ wà lójú kẹ́kẹ́ gan ẹkùn ní bọ̀ wọ́n ti ní èyẹ gbọ́dọ̀ tí kí wọ́n máa bẹ̀rẹ̀ yẹ ìyẹn ò ní túmọ̀ tó o bá ti ṣàwàdà nígbà tí o la tí o sáàyè rẹ̀ sọ́dọ̀ yìí lórí ìyàwó owó tí o ní ìyàwó ọpẹ́ lómi ìlera nìyẹn ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀ nígbà ìwé torí ọkà àti orògùn àti orun ọ̀tẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni yẹyẹ wọ́n ní níjọ́ yẹn báyìí abákiri wa náà tó kí wọn pẹ̀lú àtẹ́bí jẹ sallallahu alaihi wasallam ó bá rú pẹpẹ radiyallahu ta'ala anhu wọ. ẹ̀rí bí hadith yẹn pé fàhádà adìyẹ kàlí mọ́ ọ. àwọn méjèèjì ń ṣe kí wọn wọ́n bẹ̀rù láti bá àtẹ́bí sọ̀rọ̀ lórí ẹ̀ kó fẹ́ kó ti sọ́lọ́ kì í ṣe ẹwà yọ̀ lẹ̀. lórí wọn ni kó kí wọn náà kú zòlìyẹdẹ yìí àmọ́ bóun wo lẹlẹ ni àmọ́ ń tẹ sàdédé nìyẹn lọ gba òjijì Ọlọ́run irun yóò wa tó ti dín ní abẹ gbàgbé tí wọn ti dín òkú fún wa ní abẹ gbàgbé à ọ̀rọ̀ kẹbalẹ ní yìí ń sọ àsọdà kan zòlìyẹdẹ yìí ní àwọn yẹn kò ní bẹ́ẹ̀ di àwọn bá a ṣe ń sọ ọ ni ẹ ti ń mọ fẹ́ adéèdè haiba yìí ṣùgbọ́n haiba yìí ò pé kéèyàn bá béèrè ewu tó rújú ẹni pé haiba yẹn òkú àfáwà zòlìyàn dẹ́ yìí láti má ti béèrè lọ́wọ́ òjijì ọlọ́run sallallahu alaihi jùlọ ohun tó ṣe kíjọ sí láàyè ni. yẹn lè lọ bẹ́ẹ̀ akẹ́gbàdà rí i pé tọ́ba ti yẹn lè ń sáré méjì ọ̀rọ̀ ni ò tí ì clear rárá ọ̀gbìn ẹ̀yìn pé yàrá kúrin náà ti lè hẹ́ ìbá tó bẹ̀rẹ̀ ìbá tì ìbẹ̀rù ìmá bẹ̀rù sójó láti má béèrè ohun tí ò yẹ ó lè dín ọ̀padà dùnmọ̀. mo sì ẹ́ pé kúrin náà hàyà ó bẹ̀rẹ̀ fẹ́rù mọ́ ìtìjú ojú tìmí ni ò jẹ́ bẹ̀rẹ̀ títí máa ń tọ́ yẹn di aláwa rẹ̀ yóò kéwú kò ní bọ̀ ti kéwú ti kéwú torí bẹ́ẹ̀ káta gbé ti abala yẹn. wọ́n ní alhassan náà tó sọ báyìí pé. والسفر عن سلم العلم بالاحتكام أجدر لجهل سربانه فقطعه سرابين لجهل فقطعه سرابين لجهل عنكم بجهل الحياة العلم فإنه من رفق وجهه رفق علمه. عطاء الحسن رحمه الله الحسن البصري رحمه الله قليل من انتثر عن طلب العلم بالحياة ẹni ọba takọsí ìtìjú minnesota ọtakọsí ìtìjú àtọlẹbìnrin àìl òjò kọ wá mọ ẹsìn náà ògbúrú làbísà lè jẹ ẹlí tìrìbá ẹlẹkùn yóò sì wẹ̀wò nílá àìmọ̀kan. àbá ni fákòtà ọ̀hún sara bí lálejò hàn ní àbùkù òní. ẹ̀wà àìmọ̀kànmọ̀kàn ẹgbẹ́ e kó lára yìí fi dáfẹ́ ìlàyà ìlàyà pẹ̀lú pé kẹgbẹ́ ti dúdú sẹ́gbẹ́ kẹtọ́ bá di onímọ̀dé. fa ìnáwó mọ̀ ń rọ́kọ̀ wájú gbogbo rọ́kọ̀ ìlú ẹni tí ń tijú yẹn ni pé ẹni tí wájú rẹ̀ bá wẹ́ wọ́n ti dún ní àwọn òjò béèrè béèrè ẹ rọ́kọ̀ ìlmùhù ìmọ̀ rẹ̀ ní oṣù wẹ̀ ìmọ̀ rẹ̀ ó kéré. alḥalilu bin ahmed yẹn náà sọ pé aljahalu. wọ́n ti láì mọ̀ kan ipò kan ní láàrin ìtìjú àti gbéraga wàá mú kan ní o. yẹni pé ọ̀ ní ti ju tọ́ àfi ṣèkiri ọ̀ tó fi da aláìmọ̀ kan alijahalu ipò kan ní láàrin ìtìjú àti àdẹ́fà àti ìgbéraga ìjọ àti ìgbéraga nínú àìláìmọ̀ kan wà ó ń tijú ọ̀fẹ́ fọ́mọ̀ lẹ́yìn náà ọ̀sẹ̀ rẹ̀ tún ga bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ láìmọ̀ kan lọ́kàbà gbọ́gbà lẹ́yìn muharibu lílífàtà lùtà áálí káfáìlì haribu lílímọ̀ká nílẹ̀ áálí. ó ti sẹ́ rí mọ́nì yìí ó sọ̀rọ̀ orí fún ẹni tọ́kàn rẹ̀ bàdà yóò ti rọrùn fágbára láti gbó orí bẹ̀tẹ́tì àgbàrá bíbí máa ń tóbi bẹ́ẹ̀ kó lè gbórí òkè wọ́n ní wọ́n tún máa ń sọ báyìí pé. ọ̀rọ̀ kọ̀ wáyé òkú ẹ̀ńdà sùkárì rọ́pò ìlú ẹ̀ńdà rìjà ọmọ ìdánná àná lílẹ̀ ìlú gáyà ọ̀pọ̀lọpọ̀ ìlàkọ́tà òun ṣọ́kọ̀. tọ́ wọ́n ní wọ́n tún máa ń sọ ní ọ̀rọ̀ míì lọ́gbàdúrà ọ̀dà àwọn ẹni rẹ̀ òkè mọ̀ rọ́pò wáyé òkú ẹ̀ńdà sùkárì ẹ̀ tójú ni ó sì kéré lọ́dọ̀ àwọn èèyàn ẹni wọn wá lérò pé mo lópin àkọ́kọ́ nígbà kásà wò akọ ó ti di ẹ̀tọ́ mímọ́ kùnìyàn ni mo lópin. àgbẹ̀ ìmọ̀lẹ́ yìí minal mahdi minal la èèyàn kọ́ sí yóò fi kú ni téèyàn bá mọ ohun tí ń ṣe ní o gbẹ̀ndé ọba tí mo ti sọ pé ah èyí ṣe yìí náà ní ijó níwọ̀ níjọ́ yẹn lèèyàn ti dolódò ìrọ̀ àkókò ọ̀nà òǹkàjá àti kà ìwọ́ pẹ̀lẹ́. Èmi àtọ̀kẹ́ náà ọmọ ìyá ọ̀dọ́ lẹ́jọ́ mẹ́ta yìí pé ṣé jáde àyẹ̀ náà lọ́wọ́ àtọ́ ti báàrí bẹ́ẹ̀. Ẹni ọba yẹjú kó tó lọ jámíà ni. Tọ́ọ̀ bá yẹjú bọ́ lọ jámíà bó ti lọ náà lóde bọ̀. Kọ́dà àwọn èèyàn ó tún máa fi ọ́ sáwọn kan ṣe sí ọ̀dà. Ìbí ẹ̀sìn lágbájá lọ. aláhi irú wọn wà dáadáa pẹ̀lú wọn ọmọ tù pẹ́. bàtà àti kéwù láyé àtijọ́ nínú àbá àkẹ́tọ̀ ìgbẹ́ tẹ̀wé ti jáàmì ẹ̀yìn ni wàláyé tó bá wọn tó gíláàsì báyìí àwọn àtà àmọ́ kékeré rárá o tẹ̀rí pé kìnìyàn burú àmọ́ tù pẹ́ wọn àgbáyé ká tó máa fi fi ni èyàn ò rí i pé kò sí kẹ̀kẹ́ tó lè rí kàyẹ́jú débi pé yóò fi yẹjú rárá ó lè parí gbà bẹ́ẹ̀ kàdà ló pé ilé ìwé yàrá tí wọ́n tó tiẹ̀ tó sì pọ̀lọ́ wọ́n ti parí gbà náà kódà wọ́n lọ lọ bọ́sàrì tó ní gbà yẹn ọba wọ gíláàsì wa ẹ̀rín ní kálukú kù sí ni wọ́n máa rẹ́rìn títí yóò fi jáde kòtò gíláàsì àwọn táà ti rẹ́rìn àmọ́ kẹ̀kẹ́ tí wọ́n bá wọ́n sọ pé mílẹ̀ lè élimu lásán náà làárẹ̀ rí sí o torí wọ́n sọ pé mílẹ̀ lè élimu kò sáré rí sí nìyẹn tó ibi tó ṣe tó yẹ kó sọ pé kọ́lá láwù torí kọ́lá láhà ọ̀rọ̀ mi ṣe kọ̀ síbi tí rẹ́sí ìwọ sáré rí sí òjú kékeré yẹn rẹ̀ lọ wọ́n bá tápẹ́tápẹ́ ọ̀rọ̀ jẹ́gi fájà yìí làárẹ̀ rí sí. àwọn débi ibùdókòwò òtá rẹ rè ti rẹ ọba ah, ní abudu làhà gbọ orí bẹ́ẹ̀ òtá rẹ rè ti so bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sọ nípa bẹ́ẹ̀ ẹni tí bá lérò pé kò lópin fọkàn ní bàkàtàwò akọ wọn ti díẹ̀ pàápàá ẹ̀tọ́ ti bẹ fún mímọ́ wọn ti di ìbò nìyẹn. àbáwọn Abdullahi ibùdó Yahya ibùdó Abi Kathir wọn lọ bọrọ ìwà látọ̀dọ̀ bàbá rẹ̀. ميراث العلم خير من ميراث الفحل والفكر والنفس الصالحة خير من اللؤلؤ ولا يستطاع العلم برحة الجسد wọ́n ní afa sọ pé mìíràn tó lè àìmì ìjókòó mímọ́ xeyrón ní mìíràn fi zahari olórí ju jíjógún góòlù wàlùkìtọ́ àti fàdákà lọ góòlù àti sílífà wúrà àti fàdákà wọn nẹ́fù sọ̀lẹ̀ hàtú ẹ̀mí dáadáa kẹ́rù mi náà ló lómi olóore jàlú òlu lọ. ṣùgbọ́n wọ́n la yóò sàtọ̀ àwọn olè ìlmù ìrọ̀ àti ìjọba èèyàn lè rí mọ̀ pẹ̀lú ara tó sinmi aláyẹ sẹ́nu tó kà ébùnà pàdé kọ́bùlà àǹtẹ̀ jídà mí nàlẹ́ àyẹ̀lì kò tó mọ̀ ní àsọ́pẹ́ kò mọ̀ o kò díẹ̀ tó rí bẹ́ẹ̀ tó tà ẹ̀mí á ẹ̀mí wà ní wàá lè fi ibi panu ọ̀ ní mọ̀ kéwù. ẹ̀ àwọn tó ń tí òjèjì ó tètè yé bímọ nù wa lẹ́ẹ̀kan náà ẹ̀fẹ́ fẹ́ yà ó ẹ̀sẹ̀ kéwù. lẹ́ẹ̀kan náà ìwọ táwọn ẹni tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n rówó ń jẹ lẹ́yìn náà máa jẹ. ẹsẹ̀ gbélé tó sẹ́ra ẹfẹ́ wọ tọ́tọ́ sẹ́ra ẹfẹ́ wọ bàtà tó sẹ́ra ẹ̀yin náà tún fẹ́ máa sẹ́ra. ayé náà tẹ́jú tó láyé bóòlù ló ti fẹ́ rí èmi mẹ́lẹ̀ kí ó déjú sí pé láàyò sàtọ̀ àlè lágbára àti gẹ́ẹ̀sì mọ̀ àti jẹ́sẹ̀ pẹ̀lú síbi ara ẹ wo pa òru tí wọ́n ní a máa kéwú yẹ ìmẹ̀lẹ̀ bá ti dago kékeré kéwú ni máa ń sún nínú àwọn ọ̀rọ̀ mi tó tún jọ ọdún tókè sọ́ni abdullahi ibùdó yahya bin kathir. a ní ojú gbogbo bàbá mi ti sọ bẹ́ẹ̀ pé yín mọ yí àlè rí pẹ̀lú sinmi ara ó sì mí kẹ̀ wá sí wàhálà ẹ ò bá dá àtijọ́ kó mi dá kí n lè sí báyìí ẹsẹ̀ ó ti máa lu ẹlòmíì nígbà tá àtijọ́ fẹ́ yìí ẹni ọ̀fẹ́ yìí ti gan ìdí èbá ti fi ṣe ń jókòó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀run ẹlòmíì ní gbèdégbèdé máa ń gbèrè láàrin ìṣẹ́jú márùn márùn tí wọ́n máa dìde kí ní ara rẹ̀ òní kalẹ̀ kí ẹ sì sinmi ara rẹ̀ àbí nímọ̀ nínú àwọn àṣẹ́rù mi ọ̀nà Abdullahi fúnni yà yàgùn kẹfì ó àti àbí ó ní láàyè sọ̀tọ̀ ọ̀lẹ̀ ẹ̀yìn ọ̀yà. láàyè sọ̀tọ̀ ọ̀lẹ̀ ẹ̀yìn ara rẹ̀ rí mọ̀ pẹ̀lú òsì òun náà sọ yìí ẹ̀rí kó ti dọ̀rọ̀ tó gbajúmọ̀ láàrin wọn nìyẹn ọmọ ẹgbẹ́ náà bá kọ́ mọ́ wọn á sì ẹ̀ mọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ni mo lọ lé kí ó lọ́wọ́ rẹ̀. èwo ni kò yọjú sí family house kí wọ́n sọ pé kò kó wa ó ní bí wọ́n ti rí ọ. ọwọ́ sọ sẹ́ra lọ òde tó sẹ́ra lọ fìlà tó jìyà ìlú yìí wọ́n ń tẹ́yọ̀ kẹ́ ní ẹgbẹ̀rún márùn-ún aago olówó iyebíye ẹlẹ́gbẹ̀rún mẹ́wàá oṣù mọ́wọ́ bàtà ẹlẹ́gbẹ̀rún márùn àwọn ènìyàn náà sì mọ mẹ́jà bá sọ lódò èlò lọ́wọ́ mo tún wá wọṣọ nílá àbò tún wá kó ságbádá wọ́n rí i pé gbogbo ọdún wọ́n kàrí pé bùkátà gba oṣù ẹ̀kú ọjọ́ mẹ́ta ẹ̀rọ rí sí rẹ eléyìí olóhùn jẹ gbèsè fásitì ọ̀sẹ̀ká àìwé mi lọ lé kílọ̀kẹ́ à ń lọ lé kílọ̀kù sí wáyé àmọ́ lọ dé fìlà bíi fìlà àwọn kọmíṣẹ́lẹ̀ lóye sí <laughs> abẹ́lẹ́wà dé lókèrè ọlọ́ọ̀dé rẹ̀ lọ fábílà tó ti ló ń lọ́wọ́. àwọn èèyàn tọrọ owó lọ́wọ́ rẹ̀ ni. nígbà ó dà fẹ́ níbi tí mo wá ìgbà owó fún ọyà rìn bí rẹ̀ ti kóńgò kẹ lọ́rọ̀ dà áfẹ́ tẹ́lẹ̀. fọdí fọdí kankan. ẹ̀rọ àti sika máa ń dọ̀tí ni tó ṣe kí wọ́n rámì fún kí wúlà rẹ̀. ẹni ìlọlẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ tó tán ẹni pọ́nmọ́ rẹ̀ gbajúmọ̀ lọ́dọ̀ wọn pọ̀ Abu Umar wọn lọ sọ wípé. ẹ rí gan ó ti sẹ́ rí gbólóhùn wípé a lè rí mọ̀ bìrọ̀ hatilijì pẹ̀lú síbi ara kódà ó ti dọ̀rọ̀ tó ti gbajúmọ̀ lọ́dọ̀ àwọn olùgbọ̀ngẹ́ wọ́n ní kó dèmi ti fi kọrin rí gan. أيا ونظمت قول الأسمعي يعد من العلماء وليس منهم المعدى بما عندنا. طب قول ọ̀rọ̀ bíi tí mo tún síjọ òun ni ọ̀rọ̀ àlẹ́ àtìmáyé lónìí àti máa sínú ẹlòmíì sínú olùmọ̀ wọ́n lé sami nù kò dẹ̀ sí láàrin wọn àlùmọ̀ àdìdàdù máa ń dà ẹni bá ń sírò yẹn kò sí láàrin wọn pẹ̀lú ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló fà. هو الذي إذا سئل عن الشيء قال هو عندي في ساق أو في صندوق مع معنى القول الحسن. tọ́ ọ lẹ́ni tó ṣe fẹ́ yọ̀ọ́ máa ni. yóò dẹ̀ sí nọ́ọ̀sì lọ́dọ̀ rẹ̀ òun ni wọ́n bá béèrè kankan lọ́dọ̀ rẹ̀ yóò ní bẹ́ẹ̀ ni ọwọ́ àánú àpamọ́ tọ́ọ̀sì yẹn lè pé fìlà pé inú fìlà mo kó dà sí mo ti kọ́ àwọn kankan sínú fìlà mi ọwọ́ fi sùn dóòlù àbí bẹ́ẹ̀ kọ́ ń bẹ nínú sùn dóòlù àpótí bẹ́ẹ̀ mo kó gbogbo kéwì yìí sí wọ́n ní pẹ̀lú ìtumọ̀ ọ̀rọ̀ Hasan àti Khalil tóun sọ nípa ìtìjú gbogbo ẹ̀ pátá wọ́n á fi kọ orin olórin yẹn náà mo fẹ́ sọ yìí ìyàmọ́ yàrá lè ilmọ̀ ìjàmọ́ àlùmọ́ọ́lì wà lẹ́kùtùbí ẹ̀jẹ̀ náà kọ̀ kan odita wàllahi láyé sálíjì dùkà láìdì. Odita wàllahi láyé sálíjì dùkà láìdì ó ní gbogbo ẹni tó ṣe kó rí ìmọ̀ sí jámọ́ àlùmọ́ọ́nì kákówó jọ kákó tíra jọ nìkan ni mọ̀. ọdẹ ìta wọ́n bá ti kó ìtẹ̀jẹ̀ báyìí kì í ṣe ìgbìyànjú ọjọ́ kéèyàn máa sáwẹ́wà pa ogún ojogún tíra jọ ọ̀ wá lérò pé mọ́ ni eré lèyí tó ń sèyàn ọjọ́ gbìyànjú. àlẹ́ àyè ló mú wáyé àjàmọ́ bí sọdírì tẹ̀jú máa òhun ìfòsàn wọ́n fa máa ń wà ètè kọ́nà fìdákà àbí. àlẹ́ àyè ló mú wáyé àjàmọ́ bí sọdírì tẹ̀jú máa òhun ìfòsàn wọ́n fa máa ń wà ètè kọ́nà fìdákà ọmọ àti fún ẹ. ń tọ́ wà nínú báyà tàjàmá òhùn tó ń kójọ sínú báyà nìmọ̀ ọ̀há sórí ni o wọ́n bá ọgbọ́n yé ni o wọ́n ìtìkọ́ ní ọmọ ọmọdájú rẹ ni o ìdáka àbí mo fi bàbá mi yà ọ́ ìmọ̀ nìyẹn. làbí máa ń sọ wípé kèé ṣe pé gbogbo gbàkigbà ìsìn ìpalẹ̀ mọ́ à kí lọ́wọ́ à ń pè rẹ̀ láǹfààní. ojúṣe kẹ́ni já ẹ mo fẹ́ lọ palẹ̀ lé a máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn students pé a máa ń kóra ẹlẹ́ gbogbo ìgbà ni. nínú àwọn kan tó ń fi rè wá nígbà táwọn fi ń kéwú níjó ní ìkánú ènìyàn òní pé kó lè sọ̀rọ̀ ìyára ni mo tàjìlá. wọ́n máa ṣe mẹ́gbà táwọn àdéjáde àhíkmọ̀ ló fún wa. àdédé ni wọ́n kó wa báyìí wọ́n kẹ́ra pé báyìí kí ni wọ́n mú ìwọ́n mọ ìbádà kí ni lè mú mùsàdàkà kí lè wọ́n mú dùhà wọn ò sì ní jẹ́ òsì títí tí wọ́n fi pè ọ́. wọ́n kẹ́kẹ́ ọ ni ìyá alágbájá wọ́n fi ọba yìí ọ̀yà ifta. títí pàṣẹ ń bẹ lọ́nà wà á dá wà á dá ilkálẹ́ àmà. wọ́n fi èyí pé irú ẹni tí ó retí gẹ̀mẹ́ láàyè sẹ́rìn bó lè yòó já nígbè ọ̀rẹ́ wa tọrọ ọmọ yìí ni wọ́n bí ọ. ẹlòmíì nìyí bàbá ni lágbájá ọlọ́run ìlẹ́kítọ̀ bíi kan lọ́la wọn ṣá ẹ̀wà á lè sọ fún mi láti jẹ́ ọ̀sán kẹ́ kí n fi lè palẹ̀ mọ́ à ń kí ló dé. ẹ̀ ń lọ ọjà lọ́wọ́ ẹ̀yin ọ̀wọ́ á kẹ̀kẹ́ tó yọ kò sí kẹ̀kẹ́ lẹ̀ rárá ní díwù kọ́mọ́. sódì bá bẹ́ẹ̀ ìbọn nìyẹn kọ́lélà máa dáwà hàmàhó lẹ abòdì yòmí ntàfàhì ìdíkọ́lá máa tẹ̀mítàgì àyíǹdì wọ́n fi kò tóbi. wọ́n ní kìí ṣerú ohun tó ṣe pé ìyẹn lérò rẹ̀ àlẹ́ àbùdíyù ló pè é àlègbé lónímọ̀ ẹrú lásán lásán ní ọjọ́ kankan yézúrò yìí tó ń lérò ní sàfàhì nínú ìkọ́ni títí mẹ́lá rẹ̀ ibi kọ́ ilà bọ́ tẹ́kùtẹ̀ kí ẹ̀ǹdí wọ́n fi kútu mi. Mo tọ́ ń wá lọ́dọ̀ mi wà ní òtẹ́rà mi. Òun gan ni bẹ́ẹ̀ ní òtẹ́rà mi. Ìwọ̀n yóò tó lè máa wá ti ń bẹ lọ́dọ̀ mi wọ́n fi kútù mi nù tíra mi lóde ni mo máa ti gbé tíra mi sórí tí màá sọ lọ́rọ́ rẹpẹtẹ. àtẹ̀wò tẹ̀ ẹ́ tíra sọnù ẹ̀wọ̀n pé bí àwọn àbá àti wọn lọ tẹ̀ fóònù sọ̀rọ̀ níbi. wọ́n sọ lẹ̀ sọ́sẹ̀ ní náà wa. wàyí làbí jẹun wá lè ṣe àtọ̀là bí àǹtẹ̀ ti ti bàjẹ́ lójijì ni ọ wọ́n wò fún kiri ìlọ́ba lágídí ọ̀gbà títí kẹ̀kan ló ń padà hà ó ti há wọ́n lábóyè ń fàkẹ́ ẹni pé wàhálà dé ọlọ́run ló ní ká bá alẹ́ tó bí wọ́n ti pera ọ wọ́n fẹ́ sọ fún ọ ní pé ìfẹ́sọ́ tó láàrin tó àwọn àti ọ̀kẹ́ náà fà ṣe àtọ̀ ó kù bá jù lọ síbẹ̀ yàgò láwọn olùkọ́sì kan tí mo mú tí wọ́n tí wọ́n láti pé amọ̀ rẹ̀ sórí fóònù yá fa mi lòún bá gbèsè rẹ̀ ni ìyẹn wọ́n pè báyìí kọ̀ dáhùn. yẹ pé tí wọ́n bá fi tí wọ́n bá fi ìsìlẹ̀ dọ̀rọ̀ dọ̀ ó fura ń fura pé àìsí bá a bọ̀ adẹ́gùn lè fẹ́ pépà lọ tí ó lọ jìnnà jìnnà bí olóyè mi ti máa mú pépà kékeré lọ́wọ́ yẹn tí ó fẹ́ jìnnà jìnnà àwọn àwẹ̀ tí ó lè lọ sí ojú òfurufú ẹ̀ mọ̀ ọ́ àwọn atẹ́gùn tẹ̀ kọ́lá lè hakimu mọ́kọ́lá lẹ́sà yẹn ti fà ọ̀hún. ذو العقل من كان من عجم ومن عربي قال الحكيم مقالا ليس يدفعه ذو ní الحكيم ọ̀jọ̀gbọ́n sọ ọ̀rọ̀ kan tó yẹ pé tó lè ti ọ̀rọ̀ ní dànù gbogbo ńlá káyọ̀ lè ti dànù. mọ́ńkánà mi ní ajami kọ̀ọ̀bá àjẹlédè mi wọ́n mi ní àárọ̀ bíi àbínú lára ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n yìí wọ́n lè rí ìsìdánù. ó ní mọ̀ yíyá náà lórí fàtà àìlímọ̀ wọ́n la àdàbà ìrọ̀ àti mẹ́fúsì wọ́n làǹzà tí wọ́n tọrọ mi. wọ́n yíyá náà lórí fàtà ó ní ọmọnìyàn ní kò lè rí mọ̀ wàlá àdáadáa kò dẹ̀ lè rẹ́kọ̀ mìíràn á sì nẹ̀kú sí pẹ̀lú sinmi ẹ̀mí nígbà bá obìnrin súdà níbi kéwù lọ́wọ́ náà nìyẹn olùkọ́ tẹ̀ ní sẹ́ẹ̀mù báyìí ló ń bá aráyè onígbò ń sùn lọ́wọ́ kọ́dà ó ti dàgbà la èdè bẹ̀rẹ̀ sí ló ọmọ nìyẹn ò lè rí mọ̀ kò lè rí adam bìrọ̀ àti nẹ́fì pẹ̀lú sìmí ẹ̀mí wọ́n lọ bẹ́ẹ̀tì kò sì lè rí mọ̀ pẹ̀lú ìgbàládùn bìtò kéwù ẹ bá wo sọ́sẹ́ pé ó gba àwọn ọmọ lọ́wọ́ ìmọ̀ wé lágbàájà àwọn kẹrìnà tàbíkẹ́ẹ̀tì fún wọn náà ni ebi mílíkì wíyọ́ ó lè bọ́ kọ̀ kó fi kọ́ lọ́kọ̀ lẹ́jọ́ra <laughs> yóò kẹ́ tọ̀ gá wa <laughs> dọ̀tún àtúrọ̀m bíláàlì inú àwọn ọ̀gá wa dání wọn kọ́ alẹ́ fún ẹ mo wí púpọ̀ ní ìdẹ̀jọ́ náà máa sọ wípé ọ̀fẹ́ fọkàn rẹ ṣáájú ọkàn mi ẹ̀ tí kẹ́ẹ̀tì àwọn máa ń sáwàdà bẹ́ẹ̀ ni o ebi akuku jọ ŋku moto ni ati sẹnsi ati atakẹ́kọ̀ọ́ nígbà tá a lọ ajá mi àhíkù lọ. ẹlòmíì pẹ̀lú gbàládùn ìmọ̀ òfin rí pẹ̀ládùn mo fẹ́ máa gbọ́kọ̀ lọ sí skul ní ra lọ́dọ̀ ó ti mọ̀ máa fi mílíkì fún yọ́ọ̀dì. Èpè láàrin láàrin ìṣẹ́jú kan báyìí ẹ̀wọ̀n pẹ̀lú ọlọ́kọ̀ ọba àjẹjọ́ tí ó tún fún fóònù ọlọ́kọ̀ ọ̀kẹ́ ń jóná lọ́wọ́. Àwọn èèyàn ti ẹ̀fẹ́ rìn lọ́wọ́ pé káwọn bá dẹ̀ ẹ̀pẹ́ sí. Ọkẹ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ní wo olókèrè. Bá pé dáàtì ó bẹ̀rẹ̀ ẹ́ ti jóná báyọ̀ gbogbo àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ bu iye fẹ̀ bá a fi pa kálukú ya tú kápẹ́ tó o torí bẹ̀rẹ̀ sọ fún ọgbọ́n gbọ́tọ̀ mi wá ń sin ọ mo bẹ̀rẹ̀ ẹ́ ti jóná báyìí o. ẹni bó ti nímọ̀ tó tán kì í ṣe pẹ̀lú gbádùn òun lè yẹn fi nímọ̀ wọn tọ́ra àti ayọ̀ ṣẹ̀ṣẹ̀. ṣé ẹ bá ti wá bọ́ tó tán yóò rí pé ó lè. قد دعموا لم اكتساب المال تجمعه شتان ما بين اكتساب العلم والذهب wọ́n ní náà mú bẹ́ẹ̀ ni ikú ti pé pẹ̀lú bó ṣe ń kówó jọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀fi rówó ni ẹ jẹ́ àti àwọn tí wọ́n ń ka náírà díẹ̀ láàrin wa tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn fi rí. nígbà tí fífi tajú àbùkọ̀rọ̀ ọ̀rọ̀ ti borí bẹ̀ lọ́kàn náà àwọn ọ̀rẹ́ mi lọ bàdàn wọ́n máa ń lè rò. níbi ìgbókè ọlájẹ ń gbà ní. èèmọ̀ tí kọ̀ọ̀kan rí ni nígbà wọn kọ́ sọ fún wọn ní òtáàdì ṣùgbọ́n aago mẹ́rin òru ni aago mẹ́rin bò á kọ́lá aago mẹ́ta àbọ̀ ló ti pè mí mẹ́ta àbọ̀ òru ló ti jí mi. ìlànà ọ̀gá mi máa sọ pé tọ́jà bá rò tẹ́ tó rò yà mọ́ pẹrẹ kò ní fẹ́ nìkan jẹ. láì ṣe pé yẹn jẹ gbèsè táwọn wá lè sí owó. àbábúdọ̀wò èrò mi ni pé tá a bá ti dọ̀wò pé yẹn tẹ̀lé ẹni tí kadẹ́rà jáde láàárọ̀ báyìí wọ́n sáré báyẹn wá gbogbo àwọn ìfẹ̀jọ́ tó yọ ọ́ àfa lọ́ba ti wò mí wọ̀ tó fi di fáyìí là ń lọ tó kí ló dé à bí gọ́tà bí iná ẹ̀ ọ́n ti táwọn ti ń kawó ń tàwọn nìyẹn táyìí là ń fẹ́ tó ibi pàṣẹ kékeré ẹ́ẹ́ abájọ tẹ́lómi fi máa ń dájú láàrin tọ́ba ro gbogbo èjìlá àtẹ́tàlá tó ro pọ̀ kẹ́ hàn àtẹ́tí ti láàrin wa èèyàn ka ìṣẹ̀jọ láàrin twelve hours àbí jù bẹ́ẹ̀ lọ ẹ lọ kẹbi àgbàgbà ní òdòdó kẹbi òdòdó kẹbi àbọ̀ ń lo sakoto òdòdó sakoto ẹ tọ ẹ wọn pé nǹkan ó ti ṣe àbẹ àti bọ́rọ̀ sí rí bẹ́ẹ̀ nìyẹn wọn láti ìtìsáàdì ló máa lè tẹ̀síwá ọ̀hún. ìṣe owó kẹrin tó kojọ kẹrin sí ọ̀yìn yẹn kẹrin rọdùn ní. wọ́n á jẹ́ sọ fún ọ ń ṣe wàhálà lórí ikú ọ̀fẹ́ kówó ṣẹ́k kánà mọ̀ bẹ́ẹ̀nà ti sábìl mọ́ọ̀lì wọ́n sáhàbì ìjìnlẹ̀ pépé tún bẹ láàrin kíkó mọ̀jọ àti kíkó góòlù jọ bó o ti ń ṣe wàhálà kó tó rí góòlù yẹn kó dá wàhálà àti mọ́tò nìyà. alẹ́ ìsàfilẹ̀ àǹbíyá ìró súnlẹ̀ ọ̀wátúná àléhìn sọ́là wàá tó rọ̀ bìdìlì xujúbi. ليس في الأنبياء الرسل أسوتنا عليهم صلوات ká gbọ́ àwọn kọ́sì àwọn kọ́sì ti wà fún alára àwọn àdéhùn ọlọ́run àtàwọn òjijì ọlọ́run torí bẹ́ẹ̀ sọ̀làwátò rọ́bì àárẹ̀ yìí ìfẹ́ ẹlẹ́dà kọ́ máa jẹ́ tiwọn mi lẹ́fẹ̀ẹ́ mi ọba tó ṣe kó dí rẹ̀ ó dí ara rẹ̀. فريلا وكشف عند الحجاب لا رينها خذيت وجوليكم لا تدركه الانصار وغيركم الانصار حاذوا لعلوم وعدهم حملة ورثت وعاش أكثرهم جهلا بلا نشب wọ́n ní wọ́n kó mọ́jọ́ wàá níhun hamala tó ń wárí sáà àwa tó rí àwọn ẹbí wọn gbé ìmọ̀ yẹn tó wọ́n fi jogún wọ́n jogún mọ̀ lọ́dọ̀ wọn. ẹ̀ẹ́dùn sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló sẹ́mi bìlà nẹ́sàbì nǹkan mi lọ́yẹ̀ ká fi síbi ti já láwà yọ. wọ́n lò sẹ́bí wọn a lè sọ bóyá sí front lẹ́gbẹ̀ẹ́ níbi láì nà sábì láì ní góòlù láì ní àwọn nǹkan yòròyòrò òun náà fi tẹ̀sán tí wọ́n ti lò gbé sí ayé wọn nìyẹn. ìnàlẹ́ hayá àlàkà ìrònkólòó abada mọ̀láàmú yóò hàl báyìí nàná fìlmọ̀rì ni wọ́n tọ́lá bì. ìnàlẹ̀ àyà à. ó ní ìnàlẹ̀ àyà à. abáni kì í ṣe yí bá ń sọ pé ká bá ní sí. ọ̀rọ̀ ànẹ́bí wà lórí ẹ̀ sallallahu alaihi wasallam wípé àlìhàyà ò khairu kulluhu pé ìtìjú gbogbo ẹ̀ pátá di rere ní ìtìjú láti má ṣe bìdìyàn ìtìjú láti má ṣe bì wọn ni gbogbo ẹ̀ jẹ́ rere. ìdá ìlàhàyà alàkàìrò kólòhó abada dádájú ìtìjú rere ni gbogbo ẹ̀ yẹn yẹn títí ayérayé mọ̀lámú yóò há báyìí nàná fún sèlmọ̀rì ìwọ́n tọ́lá bì títí ju yóò bá ti kọ díẹ̀ mí èèyàn wọ́n tọ́lá mi kọ̀ọ̀kan díyẹn láti má wà bọ̀ ìtìjú dáadáa ni ìtìjú dáadáa ni kò ṣe òní kò tìjú kọ́ má yapa nígbà bá wà yapa bóò ló sì rí lọ́dọ̀ ọba dẹ́nà. kọ̀ọ̀kan ló máa ha àlàdù nàlùkọ́yìnrì làmú yẹ́kọ̀ bí mọ́ báyìí náà zàkà ọ̀báyìí nàlùkọ́yìnrì mi nàkàdì. kọ̀ọ̀kan ló máa ha àlàdù nàlùkọ́yìnrì làmú yẹ́kọ̀ bí afáàní gbogbo òun yóò tọ́ba kọ sí yẹn bí rere làbẹ́kùn fi mọ̀ bẹ́ẹ̀ nà dáka ọ̀bẹ́ nà káyìrì ní nẹ́sàdì kò ní bàtà láàrin kẹyà tìrẹ̀ ní rárá nìyẹn. sọ ìtìjú ọgbọ́dọ̀ kọ díyẹn láti ṣe lè lò yẹn òun yóò tọ́ bí kọ díyẹn tí òjì yóò débi rẹ̀ ajá pé ní àlàkọ̀ pẹ̀lú dáadáa nìyẹn wọ́n ní wọ́n tún kọ́ orin bíi fún abakar muhammad hasan azureidi ní abi muslim bin fahd wọ́n ní abá muslim iná lè fàdá abíjà náà nìyí wọ́n mọ́kúwá nìyí làbẹ̀lmọ́rán kìíní wọn lọ́mùsùn wọ́n lẹ́ka sí ya abẹ̀lmọ́rán yìí tó gbóni kò là mọ̀tà ìdáka náà mọ́kú sùúrọ̀ aláàfin sọ̀rọ̀ ìnàmùsùn wọ́n lẹ́ka yóò fi ìdòlẹ̀ àìsàn. والحلم والتقى أبا مسلم سهل لقعود على الكرسي ó nílẹ̀ bàbá muslim ẹnìkan ní jẹ́bẹ̀ ọkùnrin yẹn fún wípé nàìjíríà fàdá àbíjà náà nìyí ọmọ nìyẹn ó ní í ṣe pẹ̀lú ọkàn rẹ̀ àkọ́ wa nù wílá bá kẹ́ wípé albaru bi akbarẹ́ qalbihi wa lisani pé ọmọ nìyẹn ń jẹ́ èèyàn pẹ̀lú kékeré méjì tó wà lára rẹ̀ ìkànnù kékeré òun lọ́kàn rẹ̀ ìkànnù kékeré òun la hàn rẹ̀ fẹ́ẹ́ fáwọn ará yòókù jù lọ lórí yẹn fi ń jẹ́ yẹn nìyẹn ìkànnù àfẹ́ gbọ́dọ̀ pé lìtá àdólífà dára ní sífò wọlé sí fún fò àdùnkù wọlámiẹ́bùkọ̀ ẹ̀ sùràtà làhámi wà dàbí wọ́n ní àwọn èèyàn nìyí ìlàjì ni ìlàjì kejì ọkàn rẹ̀ ní kò kú kankan láàrin yẹn mọ́ àfi sùràtà làhámi wà dàbí àwòrán rẹ̀ ara ìtẹ̀jẹ̀ lásán ló kù lára wọ́n ní àbá mùsùlùmí rẹ̀ bàbá mùsùlùmí nínú àlefa àtà níjà náà nìyí èèyàn wà pẹ̀lú ọkàn rẹ̀ wọ́n mọ̀ kí wọ́n lè àtàkùn rẹ̀ láàbí ìmọ̀ràn kìíní wọn lò kò sí kéèsì sẹ́gun láti mọ̀ pé yẹn kìíní lè yẹn ìgbà yìí náà rí bí mọ́tò rẹ̀ ti dá tó lò. wọ́n lùmù sì kí náà sasọ bó ti gbàgbé ọ̀lẹ́sà sí yàgò ìmọ̀nìkì tó kí ní kù láàmọ̀tá aṣọ tó yẹ ń wọ̀ kò lè rọyàn lọ́rọ̀ ohun tí ojú èèkan náà lọ. wọ́n pè ní kù láàmà ọ̀hún ní èké tó lè fi kíní tó fi bí sísọ́ọ̀sì gé nínú èèkan náà òun ní kù láàmà ìdá káàdà màkùsùn rà nàlà àkẹ́sọ̀rì náà tẹ́ni yẹn bá kúrú nípa fẹ́mi rẹ̀ kúrú ọ̀jẹ̀ kankan ó jẹ́ pé wọ́n lẹ́sọ̀ yóò fi ètò ilẹ̀ ìlmọ̀ wọ́n lè ìlmọ̀ wọ́n tó kọ́ ìmọ̀ lè wúlò tó lò lè kó rúdì ìrẹ́ bàbá mùsùlùmí tó lò lè kó rúdì ìjókòó pẹ́ alàlẹ́ kórìsì sórí àga àbọ̀jókòó sójú kan náà lẹ́sà yóò fi ètò ilẹ̀ ìlmọ̀ kò lè sìn láǹfààní mọ̀ wọ́n lè ìlmọ̀ láǹfààní mọ̀ àgbàmọ́ra sùúrù wọ̀túkọ̀ kò lè sí yẹn láǹfààní ìbẹ̀rù ọlọ́run. bákan náà Abu Ishaq Shirazi òun náà ní alẹ́ ọ̀túnbí Ahmad bin Sa'id ọkùnrin kan fún Al-Hasan Muhammad nínú àwọn orin kan pé ilmuka mọ́ kọ́díjà máa ta hifzaka hu láìsàn lẹ́bi kúlùkà ìndàná kòtò bọ̀ èlùmú kàmọ́ kọ́díjà máa ń ta ẹ̀gbọ́n mọ́ tọ̀. wọ́n ní ìlmú kàmọ́ kọ́díjà máa ń ta ìfúkọ́kà hù ìmọ̀ rẹ̀ wọn ni tó kójọ ìhà sórí rẹ̀ lẹ́yìn sẹ́lẹ̀dì kúntẹ̀ ìdánilẹ̀ kótóbù. èdè ń dọ́wà pé tíra ń bẹ lọ́dọ̀ wa o lórí ọ̀rọ̀ tó wà ẹ ẹ sì sọ nǹkan yẹn fún wa àbí gbọ́n lẹ́tọ̀ délé lẹ́lọ́ kó tíra wa. gbogbo eléyìí tá a sọ yàtọ̀ yẹ kí yẹn máa ní àwọn àhá sórí. ẹ̀rí bákan náà wọ́n nínú kọ̀sídà míì tó jẹ́ àjíìbà tó jẹ́ tí wọ́n ti parí rẹ Ibrahim ibn Mahdi ó ní salmon alatalhamqa tọ́ba béèrè béèrè béèrè káwọn èèyàn dájú mọ́ ọ. ẹ wàá gbọ́ béèrè tẹ́lẹ̀ yìí béèrè bá a fi mú ní béèrè nígbà tí ọba yé ẹ béèrè èèyàn dájú yẹn nìyẹn ìyá wọn dájú yẹn náà. wọ́n ti máa ń báwo yẹn ti máa ń ṣe nìyẹn torí ẹ̀lẹ́nu bí mi fẹ́ béèrè béèrè gbọ́ wọ́n kẹ̀ dájú mọ́ gbọ́ ah, àbẹ̀ wò béèrè tẹ́lẹ̀ ìṣẹ́ lọ béèrè máa béèrè pé bó lè yóò ṣe fímú bí aluwala nígbà tí ọ̀gá yé. àfàdé sẹ́l ẹlẹ́tẹ̀lẹ́m tọ́ bá ṣe béèrè béèrè béèrè bí ó mú gọ̀ ṣùgbọ́n wá tọ́ bá fẹ́ wá hàn tó béèrè yẹn sórí bí ihà nǹkan sórí ẹ̀ tó ní làákàyè àwọn kan ti di tiẹ̀ ní àwọn èèyàn ní bọ̀fà yẹn dájú bọ̀ ọjọ́ tó béèrè. Abu Umar wọn ní bisu ali ulama ìyá àbúrò ìkọ́ ẹ̀ ìmá bí àwọn olùmọ̀lérè òun lẹni tó sọ̀rọ̀ yìí fi sọ̀rọ̀ rẹ̀ tó sọ ní pàṣẹ rẹ̀ níbi alayka bi ahli al-ilmi fáńgàbọ̀ ìlà ìyìmú يفيدك علما كي تكون عليما ويحسب كل الناس إنك بينهم إذا كنت في أهل الرشاد مقيما وكل قرين بالمقارن مقتدي وقد قال هذا القائلون قديما كي تكون ويحلق كل ذات إنك منه إذا كنت في أهل الرشاد مقيما وكل قليل من مقارن مقتدير وقد قال هذا القائل قل عليك بأهل العلم فاركبوا إليهم ودواه sojú kòkòrò àwọn onímọ̀ lórí mọ́ wọn yòmìnú kàílmán àwọn onímọ̀ yẹn máa ṣe láǹfààní ìmọ̀ kàìtakú náà àlìmá kí wọ́n náà fi kófí tó lù mọ́. wọ́n yá sábò kó lò nẹ́ẹ̀sì anẹ́gà náà ni òun gbogbo àwọn yẹn lérò para wọn díẹ̀. ìdákun tàbí àlè rọ́ṣáàdì mò kì í mọ̀. tọ́wọ́ wà láàrin àwọn olùmọ̀ náà ẹ wo bá fi wáyé ìrùngbọ̀n lọ́fíìn pẹ̀lú bíi làfa àti rògbòdò bẹ́ẹ̀ kankankan kí ló àwọn yẹn lérò yìí para àwọn olùkọ́ ní í ṣe yọ̀dá ti ọba tú ọjọ́ yẹn di kan lónìí wọ́n láti rí ẹnìkan fẹ́ tú bẹ́ẹ̀ ọkọjá lórí wọ́n sẹ̀ gbógun lẹ̀ àwọn rí gbogbo òrùngbọ̀n tó àti tòkòtò tó wà pa kí lòsùn ni ọ wà. wọ́n ti wẹ̀kú wọ́n ti di òkú lẹ̀ tàbí ẹ̀kọ́ tẹ́ ọkọ̀ kò lárí ẹ̀mí ẹ̀ bá kò láyé náà nìyẹn ó dò wọn ní pé yẹn ní òsáàsì mọ́jọ́ ni ẹ̀mí òsáàsì jáde òsáàsì bò wọn ò jẹ́ òsáàsì mọ́ náà ni ẹ̀wá jẹ́ òsáàsì ẹni wọ́n jáde fúnra wọn ni ló gàdé ọkọ̀ kò ní ẹ̀gbọ́kú bòde ọgbọ́kú bòde wọ́n bá wò pé tàdé òkìrù báyìí wọ́n gbọ́ ọ̀sẹ̀ ọmọ kẹ̀kẹ́ tó wa tàdé dé ni àfáà ti ojú rí kọjá ọlọ́run máa ṣe wò àtọ́kù àgbà àdékẹ́ lọ gbé ju bẹ́ẹ̀ lásán. ẹ wá ẹ wá àfa àkílódé àwọn ọmọ ọkọ tí ọgbọ̀n yóò dà òní yìí ọwọ́ ti bàbá yìí. ẹ bọ́wá ju fàdọ̀lì àṣẹ. nílá àkírò tó lẹ́yìn. lóògùn bá fẹ́ máa bọ́ ọlọ́ba sáré pé kẹ́ńtà àwọn àfa wa. pé mo máa wọ̀ ọ́ lóde òun jẹ́jẹ́ mi lè lọ. Òun ni àwọn ọmọ owó ni ẹ bá fà wọn bí èyẹ o. Ẹ yẹjú rẹ lónìí àá. Tọ́ba pé àkọ́kọ́ fájà ẹ̀jẹ̀ ìsọ̀ láti bàjẹ́ àtọ́ bá jẹ́ ìkẹta àlámọ̀ sí ìlàwọ̀ àlámọ̀. Fọ́n lè wí jù bẹ́ẹ̀ àdó àwọn ọlọ́mọ. Ìbùdó ọ̀kan ń kó ogun àlámọ̀ sí ìlàwọ̀ àlámọ̀ ọjà kẹ́sì ní kàkíwù ju sálámọ̀ sílẹ̀ kẹrin. mo là máa fi sọ pé ọ̀yá sábùkù ló nẹ́ẹ̀sì anẹ́gà náà ní ìhòòmó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lérò pọ̀ wà láàrin àwọn olùmọ̀ kí ló ti fà ìdágún tàbí àhàlẹ̀ rọ́ṣà ní mò kí é mọ́ wọ́n lè ha rẹ̀ yóò máa pọ̀ kí ó jáde kíkẹ́ wo sí ìyàtọ̀ ẹ̀jẹ̀ ajọ́ yàtọ̀ ẹ̀jẹ̀ ajọ́ yàtọ̀ àbùkù gbáà ẹ sì ṣe gbogbo àwọn tí wọ́n lọ lé kí wọ́n ti ké wo òye kí wọ́n òun kẹ́ tí wọ́n lọ fọlábà yẹn kí òye wọn kí wọ́n máa jẹ lọ́rọ̀ lórí wa ìwé wọn máa ń kọ́ sí ara wọn ni wọn ọ̀gbẹ́ sì kẹ́kẹ́ wọn ọ̀bọ kẹ́kẹ́ àbá àdúgbò akọ bọ́tù pẹ̀ àgbẹ̀nù kẹ́tọ́ kọ́fíìsì àwọn ọ̀dẹ̀kìtìrì yìí nìyẹn ọ̀dẹ̀kìtìrì yìí òdòdó làwọn fi máa ń rò gbogbo àpé ó sì ń dá wa lójú dáadáa pé ẹni tó bá sì lè dá nǹkan fà kò ní pẹ́ nínú tẹ̀kírí ọlọ́fà tábùbejì ti padà kó mbẹ́ ìkọ́sí àbùbejì lè dá kí ó kà ó sì lè súnmọ́ rẹ̀ tí ó sì yanjú ṣùgbọ́n wàá ní afọ́jú ó sì máa fẹ́ lórí rẹ̀ lọ gbọ́dọ̀ fẹ́ fún mi tòlábà wa ìjàmbá dájọ́ ẹni kò gúrégé èdè lábáwá láì ní díyẹ sí o ẹ ọ̀gbẹ́ tó kẹtọ́ jára ti irú sanjó ní nìyẹn tí mo kọ lẹ́tà sí ebi ọ̀ ọmọ kankan mo mọ̀ pé àwọn àbúrò àbáṣe mi bẹ́ẹ̀ mo ní ìdákọ̀ wọn jọ ní ìgbọ́n mo ní kí sáwọn ọmọ kí àwọn ẹni tó ń darí àwọn tó ọmọ kí ó jọ lọ bẹ láàrin wọn kí wọ́n bẹ̀rẹ̀ sílà fún wa láti kí wọ́n bẹ̀rẹ̀ kíní fún anáhùn wàdẹ̀ tìmọ́rọ̀ hàlà ìpìlẹ̀ ayé yìí yàrá àtàwọn àlùmọ̀bá ni ó sọ sí ìyá. mọ́lẹ́bí débi òsì kéwú débi kan tó yẹ pé ruwa yìí náà tá a bá tún lọ wí kéwú bí àwọn ẹni tó kéwú wọ́n kọ́ yẹn kéwú. àwọn akọ láyé forty one mo yọ mistake bí eighty àbọ̀dúrẹ́tì ń bẹ̀ tó bá kọ́ sọ́dọ̀ àwọn kéwú kọ́. bóòlù ọ̀rọ̀ ti fẹ́ jẹ́ ṣe mọ̀ pé yóò lágbára tọ́lá ìgbà òde òtún sẹ́yìn tún fún àwọn àtẹ̀lẹ́sẹ̀ àlọ́ òpè kìíní ìdára bọ́ ni wọlé yóò rí bẹ́ẹ̀ tí wọ́n bá kì í mú kọ́ wọn ò wulẹ̀ tí ẹ wulẹ̀ ní sẹ́ra wọn wà ládébi bá máa wù mí àwọn abọ̀ bí pọ̀ pa adẹ́ka líle léyìí ni o àbẹ́dẹ́ ike wù yé wa. àwọn kan wo jọ lọ lẹ láti ti wá yẹ pẹrẹ rẹ ju àwọn wá di ìbò nígbà tí ọ̀wá bọ̀ bọ̀. lóbi ayé pé manhaj salafi al-manhaj salafi huwa al-manhaj al-mabni ala al-ilm wọn ò ké sólódò mbẹ́ tọ́lá sí ilé rẹ̀ máa máa tú. ìjọ́kíjọ́ ìgbà kí ìgbà tó o bá fẹ́ pe kiri kan bọ́ wà nọ́ọ̀sì fún wa nígbà tó o bá sọ pé mọ́ọ̀sì dalè tó o rí wú wa tó o pọ̀ sẹ́sì. ẹ má dáa báyìí lóhùn tẹ ẹ bá béèrè pé kílẹ̀ ní kílẹ̀ ní àwọn yòókù rẹ̀ máa ń. ìsì máa ń tẹ àwọn èèyàn lọ́rùn hàtà kọjá sí pé nìyẹn láàyè sẹ́sì àyè kàrà kọ́ ọkàn rẹ̀ ọkọ̀ọ̀kan balẹ̀ pé èyí àfa wa tí mo fẹ́ sọ yìí tó ní ẹ̀rí ẹ wòye náà fi tìbá ti sọ̀rọ̀ lé nígbà tí ọ̀túnlá ìgbìmọ̀ bá ara tó wàhímà fọlọ́ ẹnì yẹn gún ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ bí a ah, egbò àdá jìnnà títí yọ̀wù lẹ́nu látọ̀dún méje sẹ́yìn gbogbo ọtí tó lòún gbòòrì mọ́tọ́jú ẹ̀ títún wọ́ọ̀sì tó o bá kó lọ́dọ̀ eléyìí ó gba ìjà tó ló gbélé eléyìí ẹ̀ka kúrú sí i. àfáàní lọ wo bí tí wọ́n ti di omi lọ gbẹ́ kànga fún wọn bẹ́ẹ̀. ọgbẹ́ kànga báyìí dégbò ti di lẹ́yìn rẹ̀ tó àdáwọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní bọ́mí mu ipò ti lẹ́yìn. mo ti sọ nìyẹn fẹ́ mọ̀ ló ti pé yọ sọ́ra sọ̀rọ̀ ọ̀bá jẹ́ sáláfì. bó ṣe gbé àfa ọ̀sọ̀lẹ̀ mubarak rahimahullahu rahmatan wasi'a àfa aládé sì ni wọn olówó ni wọn olùjagun ni wọn bẹ́ẹ̀ ni ẹni àmọ́ pa àfa aládé sì lọ́wọ́ àfa ẹ̀ wá o ẹ̀ wá a lè rẹ́rìí kan tó tẹ̀ wá látọ̀dọ̀ ga wa àbá ni ń bẹ dáadáa bẹ́ẹ̀ mo fi lọ́ọ́ jẹ́ kékeré náà máa wà nítòsí àbá ni ń bẹ àdéhùn àbí ìmọ̀ ọmọ ń bẹ àbúrò ọmọ tá a sọ sálá ń sọ fún jòní ìpè àlẹ́ ìdábí sọ́ọ́ fa iná òòlà àbí lẹ́lẹ́ òtún fa iná òòlà àìdí lẹ́lẹ́ má gbàwẹ́ o torí kò sí ohun tó ju àwẹ̀ àbú mọ́mọ́ náà lọ́gbà ní ìsìn ọkọ̀ òjijì ọlọ́gbà pé sọlọ́lọ́ ẹ̀sẹ̀lẹ̀ pé dáwù mọ̀rìndọ́ọ̀gùn ti ń sọ́dà kọ́. kọ́nà kẹ́ni yẹn lè má da síra kàkí lọ́kẹ́ ọkọ̀ọ̀kọ́ ti ọkẹ́ ọkọ̀ọ̀kọ́ balẹ̀ mẹ́fẹ́. àdéhùn náà nẹ́bí ti pẹ̀ kẹ́nu sọlọ́lọ́ ẹ̀sẹ̀lẹ̀ àti náà lẹ́bi ìtọ́gbọ́n. torí bẹ́ẹ̀ àwọn àdìgbọ́n tó dé ẹ̀kọ́ ní òye ti sálásí bá látòdì lọ jẹ́ kí ló dé nígbà tí èsì kéwú lẹ̀. ẹ ọ máa jẹ sálábí náà ni ọwọ àmà wà kéwù yìí máa ń pọ̀ jura wọn lọ ṣùgbọ́n wọn ni wọn ta dàgájà lórí ohun tó ń ṣe ti ayé ẹ wọn ni wọn yá kó lò gbogbo àwọn yóò máa lérò para àwọn tàbí àlè tó àwọn ẹni tó yóò máa kọ́ sí akẹgbẹ́ rẹ̀ ni wọ́n kọ́ ní kọ́lá àdàlùkọ́ ìlú náà kọ́ di mà. àwọn yẹn ti sọ ní ìdìgbàdìgbà wọ́n yẹ parí قال بلغنا عن النبي صلى الله عليه وسلم انه قال ويل لمن يعلم ولم يعمل وويل وويل ثم ويل لمن لا يعلم ولا يتعلم. يعني مرتين وقيل. الفريابي rahimahullah ọlọ́wọ́látọ̀dọ̀ sùfìyàn sáwùrì rahimahullah wọn lọ ọ̀rọ̀ yìí dé ti gbà wá النبي صلى الله عليه وسلم في ويل liman يعلم ولم lam ya'lam òtò kẹnu náà ẹjẹ ànẹmọ kọ máa jẹ ti ẹni tó ṣe kó nímọ̀ ṣùgbọ́n ó nímọ̀ ṣùgbọ́n ṣe kí òkò lò wa waylun thumma waylun ẹgbẹ́ lẹ́yìn náà pé àdékàtà yìí pé kòtò kánú náà já nàmà lẹ́yìn náà kótó kónú kòtò míì sí. ó dájú liman la ya'lam ẹni tí ò nímọ̀ wala yata'allam àmì jí wọ́n tún lànà mi ọlọ́wọ́ àdàlọ́ kò nímọ̀ òkè ń béèrè ẹ mọ̀ pé bẹ́ẹ̀ là ń bá lọ òkè ń béèrè yóò ti ṣe akéwà béèrè kálẹ̀ mi là onírun kò láàwẹ̀ iná ní ilé rẹ̀ kò nírun kò láàwẹ̀ iná ní ilé rẹ̀ àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó sì wá lẹ́nu tí ó kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ó sì lò tí ó sì lè lò kọ́lọ̀ kó dé káàkiri lórí bẹ́ẹ̀ ní ìlànà àti àyèmí rẹ̀ lẹ́yìn tó àwọn. عليكم السلام أول ثاني ثالث الرابع المقام السادس السابع Thank you àwọn sọ pé àtọ́kùrù àwọn sọ ayé lápá àtọ́kùrù àwọn ọmọ ìjẹ́ ìlà àtọ́kùrù lápá àti ìlà ìrántí ẹlẹ́kẹ̀lá sí ṣé. alálùbálà. alálùbálà ni ṣé tọ́kùrù yẹn láti pé láti sọ pé kò sí ìlú nígbà àkọ́kọ́ tí yóò bá ní sùn ṣé lórí ilé ẹ̀mí àti lórí ẹni tó gbé ẹ̀sùn ìjọba tẹ̀ lọ́la ṣe kíkí níwáyìí yóò sáré lórí ti eyebrow lórí ẹ̀ èyí ó kéde sínú gbogbo ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti mọ̀ nípa nẹ́bí sallallahu alaihi wasallam wà sọ ibo jawami àìtẹ́lì ọjọ́ ẹni tó ṣe pé ọ̀rọ̀ sókè ìtumọ̀ lọ́pọ̀ wọ́n lè gbọ́n rẹ̀ fi létí ohun tí ọmọ mi ń ṣe bá ti sọ̀rọ̀ nílé kí ó jọ́ ni nípa ọ̀rọ̀ kí ni o ti ń sọ̀rọ̀ ní lórí. ẹ ẹ ó dùn àkàkà zọ̀ líbọn àwọn ọmọ ìlú mọ̀ ó rí kọ́ padà sì gbìyànjú pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta gan ló kó sí. ọ̀rọ̀ àdókòó sọ́lá lágbára kọjá ayé bá mọ sẹgbẹkẹ pé ó débì kan kò débì kan. gbogbo ẹni tí ọba ti ní faradà yìí pé ẹ̀gbín kẹ̀mí ń ta dànù. ìmọ̀ọ́dẹ̀rẹ̀ ò tí ì kú lẹ́nu. sọ̀rọ̀ ìgbà tí ìmọ̀ọ́dẹ̀ àdébísọ̀ lọ́lọ́ àìsàn lọ́gbọ́n kú náà ọjà ẹni tó ṣe pé kì í gbìjà ara rẹ̀ àti ohun tó bá ní í ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run ló. ẹ má jà gbàgbé ọ̀gbẹ́ni ìjẹ ló. tó ní fún mi ní owó ọlọ́run fi sowó bàbá rẹ̀ fi sowó ẹ̀ ó sì fẹ́ sọ̀rọ̀ owó náà. bàbá jẹ́ wọn kọ́. àgbẹ̀ yóò fẹ́ jìjà. ló fi á pé àwọn sọ̀hábà ẹ wọ́n wo wọ́n wora wọn ọjọ́ ah, ọlọ́run ẹja dá tẹ̀lé àtẹlẹ́ ọjọ́ ìpínlẹ̀ lágbájá o ẹ bá lọ fún níkan báyìí báyìí báyìí. abẹ́ ti kẹ́ yẹ́yẹ́ ni gbogbo omi ta ẹgbẹ́ sí lọ́wọ́ àti sèso lórí tọ́à ẹ tí ò lè sèso rí ayé má nílò òpin rẹ̀ ìsesùúrù kò níbi ìyapa ọlọ́run ní mọ́ni ọ̀tọ̀ wọn ò pẹ̀lú ti dẹ́sẹ̀ ìsesùúrù lórí àdánwò ah, ti àárù wa padà àdánwò tẹ́lẹ̀ ọ̀dá ìrìbà ọlọ́run sì yí tán ní mọ́ni òsì náà gbogbo ẹ̀ pátá lọ́wọ́. ẹbí sọ pé sí france ẹbí sí france ó yẹ pé wọn ò sì ní kankan wọn dẹ̀ ní mọ́ sówó ọ̀yà. náà. jẹ́ àmà àríọ̀ àti ọdún ok ọ̀dà tí wọ́n bá ti fún lọ́wọ́ ẹ máa fi sí wa ọlọ́run fún àgbà kàbí. ẹ

pé wọ́n ti Kò sí kankan tá a lè wí pé ju aláìmọ̀kan ni. Kí lẹ́yìn sì bẹ̀rẹ̀ fọ̀rọ̀ aláìmọ̀kan sí nígbà tẹ́yìn ti mọ̀ ọ́ lùmọ̀. Olùmọ̀ àgbà náà ni òjijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́. ẹni tó bá lóun gba kùránì gbọ́ tí ò gba súnà gbọ́ ó wà káfíìrù bíi kùránì ó ń tọ́ wọn gba kùránì. ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ nìyí o tẹ́ bá lọ sí sùràtù an-Nahl àyà forty four ọlọ́run dé àwa la bí kírun kalẹ̀ fún rẹ̀ àjẹbí litubayyina lin-nasi ma nuzila ilayhim zikiru níbẹ̀ yà sọ kalẹ̀ fún rẹ̀ àjẹbí litubayyina lin-nasi kódà ọ̀yà mi lẹ́nu pé bí sèkà Adamu yẹn ti sùn ìka àjọ ń gbọ́ ọjọ́ aláfẹ́ lábẹ́kúta ni sèkà Adamu túmọ̀ rẹ̀ nígbà tó fi pé gbogbo àwọn eléyìí tí wọ́n gbẹ ọlọ́mọ kí wọ́n ti Adamu yìí olódò ni wọ́n o àti yí ọmọ rẹ̀ yẹn náà wọ́n ọmọ kẹ́kẹ́ o gbogbo ọlọ́dẹ mọ̀nìkàtìkẹ̀ là wa odò ni wọ́n gbé kí o odò burúkú kódà kìí sẹ́ẹ̀ méjì kẹ́ mo tó lè sẹ́ẹ̀ nìkan tó ń plé rẹ̀ ó dàbí pé ahmed ali kan lórí fóònù jọ́ni. àyà yẹn gẹ́gẹ́ àyà forty four sọ́tún náà yẹn ni sheikh adam lọ́mú wa. táwọn ọba lé òbá àti ìsàlàyé kìíní kan tuntun fẹ́ nìkan láti jọ yìí láti tún bàbá ti kú. wọ́n sì ti ṣe é nìyí wáyà lòdì mọ́ wọ́n forty years èyí tá a wí. gbàdúrà wọn bá gbé rédíò bẹ̀rẹ̀ kẹsẹ̀ tí wọ́n fi rìkọ́ọ̀dù ẹ̀ ìgbà ọlọ́run la sọ síkìrù kalẹ̀ fúnra rẹ̀ ṣé kàdá bẹ̀rẹ̀ sọ pé súnà ọlọ́run la sọ súnà kalẹ̀ fúnra rẹ̀ bí. ètò báyìí náà lè ná sí ma ọdún sí lágilẹ̀ yòókù. kó lè máa fi súnà yẹn ṣàlàyé ohun tá ń sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ fún ọdún sí àdùkọ àn wọlé aláhùn yẹn sàfàkìyàrò bóyá àwọn èèyàn rò sọ ẹ rí i pé gbogbo títí àyà ni ẹnìyẹn ti sọ pé ẹnu tí wá sì gbà á tó fi sàì nígbàgbọ́ sáyà kẹta àlùkòrán ni ọ̀hán ẹnu wá gbà dáadáa náà sì ti bọ̀ọ̀lì pé ẹni ni ò nígbàgbọ́. ṣé gbádùn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ kejì ẹ̀yin náà mọ̀ ní wọ́n bá ti rí lẹ́sà ní bàǹkà. sọ́ọ́tù lẹ́jì mi kan ọlọ́run ọmọ yẹn ti kọ́ adìr hawa ìdúwọ́ ìlà wa yóò ha ẹni pé sí ìparí ẹ̀sìn gbàǹgbé nígbà nẹ́bí sọ̀rọ̀ fẹ́ẹ́ àfi wọn tí ti kí ni wá ìyèmí sí àti ìbísí ni túnbẹ̀ kẹfù tọ́ mi ẹ̀fẹ́ ni yẹn ọ̀dà yàkè lọ́dọ́lọ́wọ́ ọ̀sìn gbàgbọ́ sí. ẹ ẹ dáhùn ni ìdẹ́rìkó ti méjì. lẹ́yìn náà àwọn olùkọ́ gbogbo ní wà láyọ̀ tó. ẹ máa ní a máa sọ ọ̀rọ̀ láti máa wí lọ ní iṣẹ́ ọ̀wọ́. ọ̀pọ̀lọpọ̀ yín ṣàkíyèsí pé ní sọ́tò kìyàtọ̀ yẹn gẹ́gẹ́ náà ẹ̀rí ìmúdọ́jẹ́ náà tún mẹ́mẹ́. إذا قال الله قال لرد صلاة القيامة معاذر لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه إما من قال له وقرآنا إكو جوري إكيري قدر معه وضاننا فإذا قرأناه فاستمع قرآنا تعبان كالقران القرآن ما تلكي كي ثم إن علينا بيانه kí ni ìtumọ̀ rẹ̀ bí àlàyé tẹ́ ẹ rí tàbí tó sálá ń sọ yẹn bẹ́ẹ̀ àwa la fi fi lẹ́nu. torí kó ti mẹ́ta ìyẹn náà tún jẹ́rìí táwọn olùmọ́ fi ọdún fi ń tẹ̀lé pé àti kùránì àti súnlẹ̀ kẹ̀kẹ́ náà ni. fẹ́ẹ́ni yẹn odidi kùránì ọ̀gbàgbọ́ torí bẹ́ẹ̀ má dara yín láwùrọ̀ kátó àwọn hadithi tó tún wá tó fẹ́ẹ̀kẹ́ lórúkọ ẹni yẹn. òjijì wọ́n ní kò ní pẹ́ kò ní jù ẹnìkan jẹun yóò tẹ́ yọ́ máa wá bẹ́kúbẹ́kú káàkiri yọ́ wá sùn sórí ibùsùn rẹ̀ yọ́ máa sọ pé ìtọ́ba wà lóko á nìyẹn sọ fún mi tí ọba ti ti fẹ́mi nígbà. ìjọ ọlọ́run ni ọjẹun yóò tẹ́ wá bẹ́kúbẹ́kú káàkiri ọ̀sán ọmọ bẹ mi ni yóò nígbà mi ló bá ti ṣàkóso rẹ̀ kó lọ tún bá lórí ẹ̀ náà bá wọ́n ní kí yàtọ̀ ti bẹ láàrin káṣí yẹn ní òsì náà àti kí wọ́n lẹ̀ lóko yàtọ̀ tẹ̀ bá já sí wípé abilékọ ni fífi náà rẹ fojú hàn bóyá olóyún àbóhùn náà lọ jẹ́wọ́ wọ́n lẹ́nu kó parí kí ni wọ́n ti lò fi ẹ̀sìn. ṣùgbọ́n tó yẹ pé kèé níyàwó kèé lọ́kọ ẹ́ ìyẹn wà lọ sàgbèrè ó ti pálapàla abẹ́tí ọ̀lẹ́tọ̀ tí ó lọ súnmọ́ wọ́n bá yẹ pé kí ni kejì wọn bí wọ́n ti rí náà nìyẹn ni wọ́n ti lò fi ẹ̀sìn wọ́n fún wọn ní ẹgbọ́n kọ́ọ̀rù wọ́n sì lé ọkùnrin jáde fún kí ni ọ fún onílé ọdún kan kò sọ́dọ̀ algo se va láti fi

tó bá já sí pé agbára òsì kúrò lórí owó fún tí wọ́n béèrè lọ́wọ́ ìrìnà lọ́wọ́ ara lọ́wọ́ èjì. gbogbo ẹ̀ lè yọ̀ lè ṣe nítorí pọ́nrọ́ ọlọ́run ọba sùhánà sọ nítorí sọ́tún àǹkàbù wọn ni wọ́n yí jẹ́ àdáká àlẹ́ ẹ̀ńtùṣìríkà bíi mọ̀ọ́lẹ́ ìsàlákà bíi àìlù kò túmọ̀ ẹ̀ bọ́lá fẹ́kẹ́ ìyẹn ni pé kí n sọ pé ń lò níbì kan kẹ́ni tó jò bí wọ́n á fẹ́ sọ wípé ìyẹn sì níbẹ̀ àwa fẹ́ fi kẹgbẹ́ bó ní fèmí ní tọ́ àyẹ̀rẹ́ wọn fẹ́ fóun náà ní tọ́ àníbi ohun tí ń fẹ́ kọ́lá mọ́lẹ̀ ìsàlẹ̀ kàbí àyìn tí wọ́n sì ní òun nímọ̀ nípa nǹkan yẹn kọ́ sọ́ kọ́lá kò kà ń gbọ́dọ̀ látẹ̀lé wọn kọ́ sọ ebi tí mọ́ fi ń lóni àbá àrùn la ló tó ní ìṣe pẹ̀lú ayé lórí gbogbo bá wọn rẹ̀ wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ mu sọ wọ́n fẹ́ gbé wọ́n lè yẹn lè máa lọ ìyọ́ máa dàgbé wọn lọ ọ̀sán nígbà yẹn bá ti padà lọ ìyọ́ wà dáadáa tí yóò ṣe yóò gbọ́ ẹ̀sìn má bínú ọmọ àtẹ́sí kan tó tó kàn mọ́ bàbá dẹ́dà tó tún dá akọ lẹ́yìn rẹ̀ yín bì nǹkan yẹn ọ̀sán lẹ́ni máa mi ẹ̀sùn sádọ́ àpò ọ̀rọ̀ bó ti yé bá a lè rìn rìn. Now, ó yí kú ìwọ ìṣòro náà tó mẹ́rin ẹni wá sí márùn. àwọn tí wọ́n tó wọ́n ní òṣèré bá fi ìpàdé mẹ́rìnlá ìrò sí. ṣùgbọ́n bá bọ́tà ẹ̀ ń bẹ ní orí ẹ̀mí jackson ìlú òde. bàbá wa tára mú wá rí pé àwọn márùn yẹn wọ́n ń sọ́kà wọ́n kà sí ìwà yẹn ní márùn yẹn. Ajílẹ̀. Wọ́n yẹ kí padà náà wọ́n ṣe tẹ̀kìdírọ̀ náà ni wọ́n ṣe tẹ̀kìdírọ̀ wọ́n sì forí kẹlẹ̀ méjì lọ́ba tán ọmọ ajẹ́ tẹ̀rọ mí mọ́ lè ṣàìsàn rọ̀bọ̀ díẹ̀ ká má gbàgbé pé yìí sànẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àṣálá ń ṣíjú òní yìí náà ó ti jáde ó ti lọ bí pátákó kan tó ti lọ fẹ́ ara sí mẹ́ kótó ni gbẹ́sọ́lé yàtọ̀ ẹni sọ yìí pé àà wọ́n dìrò kù ní àbí ẹgbàdo kò sí wàhálà rárá yóò kí sáwọn ẹ̀sìn lọ́sùn yìí ló kárí. oríkèlè lágbẹ́bẹ̀ ni kò sí ìkẹta nínú pé wọ́n yẹ dẹ́bílà ni. Ìyọ̀ bá bárùn tó bárùn-ún, tó wá fẹ́ sọ èyí tí a fẹ́ ó kọ̀ ọ̀sán tí ọwọ́ àjọ ìwé tí máa jẹ ẹni ẹni àti máa tọ́ka ẹni láti máa jọ ìwé àti ó máa gbà pé ẹni ẹni. àṣọ ah, bẹ́ẹ̀ adéṣe kìlú tèmi rọ ìmọ̀ fún wọ́ àwọn ọlọ́tọ̀ nẹ̀ dáadáa kí ẹ jẹ́ nìyẹn ó dún kí ẹ dìlè mọ́ fún òdi náà padà ní wàhálà. ẹlẹ́ẹ̀kejì ni pé ní ìbámu sí ọ̀sìn ó ti wọ́n bẹ̀rẹ̀ nípa jẹ́ ó tọ́ ní ọ̀kan wá jáde àbí ní ọ̀kan látara ìpara nǹkan tí ẹni rẹ̀ sọ. ó wá dé pẹ̀pẹ́ olórí fún ìkọ̀kọ̀ ẹ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹ̀ ó ti ṣe tó sọ ènìyàn ìyẹn ṣe tó sọ ó tọ́ bẹ́ẹ̀. tẹ̀rí ọ̀rọ̀ olórí ikú kẹ̀kẹ́ ẹ̀ má jẹ́ kí sara máa mú yẹn sí pọ̀ lóòótọ́ àwọn yẹn máa ń fẹ́ mú yẹn sí sọ tọ́lá tó ṣe kúrúkúrú náà orí burúkú ń bẹ lára rẹ̀ náà tó tọ́ ṣùgbọ́n kéèyàn sọ̀ra ọba di pé wọ́n padà kọ̀ yẹn ní onísọkúsọ tó ìtara kí ẹ má jọ wọn ló dá tó bó ti yẹn sì kí ẹ má jọ wọn ló dá tí ẹ bá fi pé nǹkan tó yẹ pé yẹn lè rí nǹkan tó yẹ padà fi bá jẹ pé olórí burúkú tí mo pè é báyìí irú àwọn tó ṣe báyìí náà aláwọ̀ yẹn kan tó ń lórí burúkú wọn lọ ká èyí bẹ́ẹ̀ tó wá bí lójú tó ẹ̀ bá ti wí tẹ́yìn ṣùgbọ́n tó bá wí ní wí ní wí ìta wí ẹ̀ tó ẹni yẹn ti kú fúrú sí àwọn àyà báyìí báyìí báyìí báyìí báyìí tó kèfèrè sí làwọn afá àgbẹni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ sábà pé Ahmadiyya ni wọ́n ti kèfèrè nítorí àyà tí wọ́n takò ọlọ́run náà nẹ́bí lọ parí gbogbo àwọn nẹ́bí ọlọ́run àwọn dẹ̀ nínú wọ́n ní kò rí bẹ́ẹ̀ pé ànẹ́bí tún lè máa wà jíjọ ìjọ gbẹ̀ndẹ̀ kìyàmọ̀ wọ́n ti kú fúrú. gbọ́dọ̀ bó ti yé èèyàn mọ́ra àwọn olùbọ̀wá lórí ẹ̀ sọ̀rọ̀ bá fẹ́ sọ ọ̀lídìí gan sákẹ̀ sọ̀rọ̀ fẹ́ sọ. yóò ẹni tó pè ní adégún àyà aláìmọ̀kan lè bọ̀ sí. sọ́dí aláìmọ̀kan ni ó sì tún jẹ́ ẹni tẹ́sí òye ẹni tí ọ̀gbọ́n náà yìí gbìyẹ tó tún tó lè sọ pé ó tún pé ó lè burú lọ́dọ̀ wa mọ́ sọ èèyàn kẹsàn ó lóun ọ̀gbà pé nàbí láàyè sáwọ́ padà ẹ̀wọ̀n bọ́rọ̀ ńlá ni tòtò ìgbé kóra ń sọ kalẹ̀ rẹpẹtẹ lórí ẹ̀ ó sì lóun ọ̀gbà ẹ̀ tó ìbáwò èèyàn ní àwọn ọ̀tá ìpè sálábì yẹn ìgbà tó ti ta sí ọba dẹ́dà tó kiri láti wàhálà tó ọ̀rẹ́ mú ìkáyà adégún àwa fún wa kí náà ń tó wọ́n fi afẹ́ búlù sórí lọ́ba tó ẹ̀sùn kí ni afẹ́ fi tí o ta fẹ́ fọ́ọ̀rọ̀ ilé ẹ̀sìn nínú àwọn ìjókòó dáadáa báyìí tó o bá àdìyẹ ṣe níbi wàlẹ́kùn sọ́lá sọ̀rọ̀ Thank you. gbogbogbò a lè rí tẹ̀lé àdàpọ̀ tọ́ra yìí sálàsì. Béèrè tó da ni bàbá dínà sọ. Èèyàn ó di sùúrù, èèyàn wàá sọ dáadáa gbéyàn. Aláṣẹ ló lè dá sẹ́rí àbọ̀ ọ̀pọ̀ sọ̀sọ̀kúsọ̀, wọ́n wá wọ asáìsì ẹ̀. Ṣùgbọ́n àwa ń ti wá. Mọ̀rọ́ àmì ń dùn mú kàrọ́n, wọ́n ọ̀gá yé ọmọ mi yẹn irúfẹ́ ẹrú eléyẹn tó lè lo yádù aláṣẹ lè lo yádù torí mú kárù ni kéèyàn yí kuran síbi tó yàtọ̀ síbi tí ọba dẹ́dà fẹ́ àbí táwọn sọ̀tà láńtó òun ọlọ́lọ́hà àlùsọ̀lá ẹni tó lè ṣe báyìí fún òun ni aláṣẹ nígbà tí aláṣẹ òdi wá rí yẹn rò ìkejì dáàmú àyínlábi kó yàwó pé rọ́ọ̀sì ni lágbájá ń tó fi táwọn yẹn lè gba àtẹ̀jẹ pẹ̀lẹ́ bí òbá dẹ̀ gba jùlọ táwọn yẹn kẹ́kẹ́ òní gba àtẹ̀jẹ pẹ̀lẹ́ wọ́n tọ́ rírí fáwọn yìí. ṣùgbọ́n lọ́ba tó rí pé tọ́ba sọ wọ́n gbé mẹ́rin gbà yẹn lọ pọ̀ ṣùgbọ́n alhamdulillah èèyàn ní freedom láti sọ̀rọ̀ ní nàìjíríà bí báyìí. ẹni tí sọ láti kówó bí àwa ní freedom láti sọ wípé láti kówó bí ọ̀tá láti kọ́ nílé ìdáhùn mọ̀rọ̀ bá rí ẹ ti irúfẹ́ àwọn tí wọ́n tó torí kuran kó tó di ẹ̀yin ó tu aya yẹn lọ́dẹ̀ bí ọ̀jẹ́ ìtorí kó di lọ́ba ẹ ti tẹ̀lé ọmọ ìdáyà fún náà. ok. ẹni kan tí wọ́n ti dá sẹ́yà fún lẹ́yìn tí wọ́n kú ọ̀gbìn ni wọ́n lè bá nínú ọmọ àti ọkùnrin tó ń jẹ ohun ẹni tí ó ti lẹ́yìn náà ni pé kí wọ́n á sàlàyé fún ẹ bẹ́ẹ̀ bá ṣe sùn lẹ́kọ̀ọ́ sí bíyà lọ́wọ́ wọn wá aláṣẹ náà lọ́wọ́ gbogbo èyí ẹlẹ́tọ̀ọ́ sí kí wọ́n lẹ̀ ló kò pa aláṣẹ ní ọlẹ̀ bàbá àtìyá ò tó bẹ́ẹ̀ wọ́n dà àwọn mọ́gàjì agboolé ò tó bẹ́ẹ̀ àfi tíjọba bá bá gbára fún ọ ló tíjọba bá gbára fún ọ wípé ẹ lè lẹ́yìn ló kò pa ṣùgbọ́n dá mi lójú pé wọ́n fún mọ́gàjì agboolé lágbára pé kọ́ lẹ́yìn ló kò pa wọ́n ní lókùn ọmọ ẹni tí a máa ń kẹ́ kò tó bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ aláṣẹ ló lé lẹ̀ lóko òun náà ló sì lè fún yẹn ní kòmùkọ ọgọ́rùn. tó ní èèyàn gbọ́dọ̀ sọ pé ìbá àwọn ọmọ mi ní bàbá kejì lọ́wọ́ sí ká lù wọ́n lẹ́gba bàbá kejì lọ́wọ́ àgbọ̀dọ̀ tẹ̀ wọ́n. rárá bẹ́ẹ̀ jọba la wà. gbọ́dọ̀ bá rìn ẹ́ ti yé. tó ń gbọ́ lọ́wọ́ aṣáájú wọn ti kú ọgbàdà túbá ó ń ṣe rere ọlọ́run máa gbà lẹ́rú ẹ̀lá yàtọ̀ wà gbọ́ kòtò fún ọmọ nìjábà wà ámàlà wà ámàlà ámàlà sọ̀lìhà fàwùlà ìka yorùbá ti lọ lọ ọ̀sẹ̀ yìí àti ìfọ̀sọ̀nà ọ̀kàánù gbogbo àwọn èèyàn ọlọ́run máa ṣe ìjà ìdá wọn sí dáadáa wọn aláàfin yìí ọlọ́run ti máa ń ṣe ìyẹn lọ́wọ́ tẹ̀lé tó ẹ̀rọ tó fara tó jẹ́ kọ́ lè gẹ́gẹ́ pé òní onímọ̀ yẹn àbí nítorí ayọ̀ oṣù ìmọ̀ yẹn ni ó sábà dúró òní onímọ̀ yẹn àbẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ lápẹ̀ ìdúró ọ̀dà gbọ́dá ní sẹ́ẹ̀kì ní ilé rẹ̀ ilé rẹ̀ tó lọ. ṣé kò ní rí ìmọ̀ yẹn ni kí kó fi ìyà àbí kó fi wàhálà pọ̀ ní àbí. torí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ní máa máa wù bóyá sẹ́yìn bá ti ìrọ̀rùn pọ̀ kò ní mọ̀. ìwọ́n tá gbà lérò pẹ̀lú rọrùn yẹn òun ni kéèyàn tiẹ̀ bá ṣe ìfarajì àwọn ẹni tó lówó ọlọ́wọ́ ìdí owó tó sùn owó tí wọ́n fọmọ kọ̀ọ̀kan lọ ṣùgbọ́n ò lè papọ̀ àbí lọ lé gbé òwò lè papọ̀ ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ sí jẹ́jẹ́. toró lè súnmọ́ kí ayọ̀ dí ọmọ yẹn lọ́fù kọ́ máa fẹ̀mí símọ̀ yẹn. lọ́pọ̀lọpọ̀ ọgbà òun yóò jẹ́ kẹ́ni yẹn kúrú tí òfin ní mímọ̀ yẹn tó bí àwọn yòókù ti wà sí. ọ̀rọ̀ bá rìn ẹnu yẹn. tọ́lọ̀ ní orí kẹjẹ ó lè máa jẹ́ ọ̀gbádùn ṣùgbọ́n nítorí tí mo sàwùdí kò síbi wọn ní tiẹ̀ sí fún yín táwọn asúmọ̀ fẹ́ táwọn ará sàwùdí ẹ̀ wá báyìí ṣùgbọ́n wọn ò ṣe àyọ̀kọ̀rọ̀ wọn bá wọn dùn jù náà ni wọn wọn sára fún bẹ́ẹ̀ lára náà kí ni òní máa irú ẹni yẹn kẹ́ láti wá fèsì tóró máa máa kó ba gidi òun lẹ́nu tó ṣe pé ọ̀fẹ́ kí gbogbo ọ̀sán àtìlẹ́ni ṣe pé láàárọ̀ yọ ọmọ ẹ̀yìn kẹjẹ nírọ̀lẹ́ yọ ọmọ ẹ̀yìn kẹjẹ nígbà tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀fẹ́ fara ìgbà tó lọ fi wá gbogbo àwọn nǹkan yẹn ó ní ìpalára tó ti kó ba nípa ẹ̀kọ́ rẹ̀ yẹ́gẹ́gẹ́ là sọ náà. ṣé kìí ṣe ẹni tó parí nìyí sáré alòkè gbégi ó jìnà díẹ̀ náà. ọmọ tó gba islam yẹn gba tí ó gba ọkọ̀ gba islam dáradára ọba adéda sọ pé ó ti kó ló fi tìlmí káfà wọ́n á ti tẹ́lẹ̀ ọ̀rùn kòtò wá ti ṣàìsàn ìgbésẹ̀ àti sáré lọ́tẹ̀lé yẹn lọ́tọ́ bá gba islam dáradára yóò rí pé lẹ́yìn ìṣèjọ sí ọba adéda ẹni tó tún kẹ̀lé òbílẹ̀ wa ní òun kẹ́ ni òní adam yóò á lọ kẹ́kọ̀ọ́ báyìí ní ìṣe ó díwọ̀ ìyá yẹn ní ọrùn ó sì láti lọ sí kí láti lọ wá foríjì lọ́dọ̀ wọn lọ sí pẹ̀lú ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ lọ sọ fún wọn ẹnì kan bá dẹ́rù kọ̀ wọ́n láti ní àrùkù mọ́ wọ́n láti kó láhùnmá ó fẹ́ ọkọ̀ láhùnmá ọ̀wọ̀lán kárí ìmọ̀. mo rọ̀ bẹ́ẹ̀ ti di bẹ́ẹ̀ tó irúfẹ́ ọmọ yẹn kò lẹ́kọ̀ọ́ nípa Islam tó gbà kọ́lọ́ kẹ́kọ̀ọ́ yẹn wọ́n wá lọ wá foríjì lọ́dọ̀ ó Islam èèyàn gbọ́dọ̀ tẹ káṣó mi rẹ o pé ìwọ ìyá kẹfì rí yìí mi èèyàn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ èèyàn bá rí ẹni rí àìrọ èèyàn pẹrẹ kọfẹ ni Ọlọ́run gbà lẹ́nu torí ìjọba. 啊，都要不要在那里，我 k n